your doorstep. adviser be wetin we carry for her. but she dey move closer before dem go sabi. i said dem never know wetin we carry for body. but she dey move closer before dem go sabi. ọ̀kìn lọ lọ́jà ẹyẹ ìníhùn ló ló la ojú. ẹyẹ tó lórí kodò bí àdán ọ̀pẹ̀jẹ̀ lẹ́nu. ká fún ilẹ̀ bàbá wa ká fún ìlú bàbá wa kájùmọ́ sowọ́pọ̀ ká lè kó dúdú dudu ó dúdú àkóbá lè gbé wá. ọmọ ó dúdú á ṣe gírí. ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀ ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ìlérí káwá lè gba ògo ilẹ̀ wa. ká ṣiṣẹ́ jọ gbàdé ká gbàdé adé adúláwọ̀ àwa ni mọ̀lẹ́ tí yóò tàn káàkiri.

ọmọ ìjẹ̀bú alárẹ̀mí ló ní kí n máa ké tantan Koiki Media ọ̀rọ̀ lágbájúmọ̀ mi o máa bá ṣẹ̀rẹ̀ lọ ọmọ yorùbá nìyẹn ọmọ yorùbá tata o à ń gbádùn rẹ ọmọ ìjẹ̀bú alárẹ̀mí ṣẹ́yìn lọ́mọ. àjòjì ò gbọ́dọ̀ wọ àjòjì tó bá wọ bẹ́ẹ̀ á tẹ̀lé ní ẹbọra. ẹ ẹ̀yin lọ máa náwó kóyìnbó tó dé ìgbà tó yìnbó dé o owó náà dẹ́kun pọ̀ sí o kóyì kí mi dá sáwa ní bàbá. kóyì kí mi dá àwọn ní bàbá. kóyì kí mi dá àwọn ní bàbá. àdáńtọ́ àtúnpèrè gidi. ìkíríga àwọn ní bàbá. àwa là ń gbẹ́tò lárugẹ jẹ́ ká jọgbọ́ o. ìkíríga àwọn ní bàbá. àtúnjà fẹ́tọ̀ ilẹ̀ wa fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. ìkíríga àwọn ní bàbá. ọmọ Òdùwà ni wá o tọkàntọkàn. ìkíríga àwọn ní bàbá. ikú tó ṣe bí lẹ́bi òsì àdìmú bàbá yọ. ìkíríga. We bring you up closer to your doorstep. I Afẹ́fẹ́ tó ń fẹ́ o tó kàn kí oko lára ni. Àpèrè gèdè Olódùmarè ló fún wa ṣe. Gbogbo ayé ẹ gbọ́, àwa ni bàbá o ẹ máa bọ̀ wá ẹ gbé polówó ọjà yín wá o. òdúdú alágbèdá ní òtítọ́ lágbèdá ní. a kì í sọ̀dálẹ̀ a kì í sódì kẹta. a dúró tán. Oh, give me that we bring you walk closer to your doorstep. Koiki oh, Media is around. To give us the test. Ah, is around. To Ladies and gentlemen, ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí Ladies and gentlemen, ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ gbọ́ ètò tó kojú gbogbo. Koiki Media is around. Koiki Media. we're bringing the world closer to your doorstep. Koiki Media. Koiki ó sì bá jọ mọ àwọn àgbà wà ní àwọn kò ní àbábà rẹ ní ìgbà tó ní ìgbà rẹ. Kí ló kà? Kí ló wí? Kí ló ọ̀dọ̀? Kí ló kà? Kí ló kà? ọ̀dà sọmọ nàìjíríà oòdùà nàìjíríà kí ló wí kí ló ọ̀nà kílẹ̀ kílẹ̀ ọmọ Oòduà ọmọ sọmọ Nàìjíríà Oòduà lọ sí ọ kí ló kà. subsidy removal, NRC proposed uh, a wage award. And the fresh twist as DSS invites suspended EFCC chairman Bauer for questioning. <laughs> it's interesting, you know. And why did Tinubu suspend Bauer as EFCC boss? It looks like is on the rampage, you know, making sure that whatever thing that was going on wrong there at the time, he's trying to deal with it. But like I said, we're going to be telling you more about all that as we gear ourselves this morning to bring you the updates from Nigeria with Mr. Laimi Koike. Welcome your way from Star Radio UK. as you know, I tell you all the time that the, the program will not be void of music. So as and when uh, we have any breaks, I'll try to, I do my best to bring you some lovely tunes this morning. But now, it is my singular honor to once again invite or welcome the white lion himself, uh, Mr. Olayomi Koike in the house. And let me say, Yummy, good morning. Well, a very good morning to you uh, in the studio, and I hope you can hear me loud and clear. Loud and clear, loud and clear. How are you doing, sir? Well, uh, we give thanks uh, as we uh, always say uh, when we are live. Uh, I've been listening to you before coming into the conversation. you know, the most important thing is, you know, there's a lot happening around the world. So we just have to be very grateful when we are still here, you know, existing and hoping that there won't be another third world war that would eventually lead to human catastrophe. But for now, uh, we give thanks and we are back again on the Star Radio UK network as we continue with um, the most populous black nation, they say, Nigeria, that has a huge stake when it comes to part of the 193 countries around the world today. Well, listeners, it is Star Radio UK. It is your favorite African and Caribbean radio station in London. By the time eight minutes past the top of the hour. But let's go straight. Uh, let me acknowledge uh, Devanja Sunday. He says, free, free, our freedom fighter now. Hashtag Igboho Osha, uh, Igboho Osha. Free Namdi Kano uh, now. Okay, um, they are freedom fighters. And I know people have been calling for their freedom. But I think the president is doing something extraordinary. But before we come to that, let's go to um, what was discussed on Niger Voices yesterday. Yomi. Hello, Yomi. Yes, uh, yesterday was a was a very beautiful day. You know, uh, it was the Niger Voices, and it is still uh, Niger Voices. So uh, yesterday Uh, we went back to review uh, the three weeks. Uh, some say it's too early to cut the shot. Uh, we need to give maybe another three months or six months before we can start discussing, you know, Bola Ahmed Tinubu. A couple of things that we touched on yesterday is what he has done up to three weeks. And uh, by the time we were leaving the Star Radio UK, uh, also, you know, the EFCC has also removed, uh, you know, the chairman as well. So it seems, uh, you know, after Tinubu inauguration on the 29th, uh, we went into uh, what we called the subsidy, which triggered, you know, the petrol hike, the, you know, the petrol strike. That almost triggered a full-scale protest in Nigeria. But as we speak right now, it seems that is a little bit, you know, stable. because the Nigerian Labour Congress is still discussing, you know, with Bola Tinubu and the rest as well. Uh, and also, as that was also almost coming, uh, we also realized that the CBN uh, as also uh, part of those that have destabilized the country. But as we speak right now, the currency is floating according to the private sector economics. Uh, back CBN as the Naira continued to a little bit fall. Yesterday was just about uh, 750 to 755. So we also talked about the, you know, those that are agitating. Is Bola Tinubu going to, at some point, sit down with them, negotiate? Uh, as many Nigerians says, the 1999 Constitution does not have the clause for the referendum. But uh, if Mali, a country of 21 million, uh, on the 18th of this month, will be changing over either yes or no, a new constitution, that literally means that the 1999 constitution can also be brought down and allow a legitimate referendum included and decide whether those that still want to remain as part of Nigeria will do so. Also, we talked about the student loan, which has been whether Nigerians will be able to get in some of the criteria to apply for that student loan. So that was the discussion on the Star Radio UK on the Niger Voices Network yesterday. Well, listeners, Mr. Olaimi Koike on a summary of what was discussed on the Niger Voices. And as I do say all the time, now if you missed out on it, please, please, please, next week, God willing, once he comes on, don't gonna, don't miss out on it at all. Because he's going to be telling you more about all that next week. All right then. Um, let's now come to the substantive issue that is going on here. Now, did the president fire the EFCC uh, boss, Bauer? Well, uh, it, it has always been that it's going to happen, but how soon is what we don't know. But what we were told, uh, I mean, this was uh, somebody appointed by the former president, and uh, Muhammadu Buhari uh, is a very young man. Uh, you know, whether uh, is right qualified for the job because we know that nepotism played a very huge role when it comes to appointment with the former president uh, Muhammadu Buhari. But Bauer has now had a meeting with uh, with Tinubu. Uh, he's the one on the right hand side. You can see that he's a very young man, uh, you know, uh, and he's been working. But it seems that uh, the time has catch up with him, and what we can now confirm that he's currently being held just as uh, Emefele in the custody of the DSS. But one thing is, um, he had his last meeting with Bola Tinubu. From what we were told, maybe he was not even aware that uh, he'll be his, uh, his uh, remover on the National Television Authority called NTA. The Department of the State Services, DSS, has now arrested the suspended chairman of the Economic and Financial Crimes Commission known as the EFCC, Abdurrashid Bawa. Bawa arrived the headquarters of the DSS just at about two minutes past 2100 hours yesterday. According to the sources, he's currently being grilled by the operatives of the secret police. You might be asking, why could the DSS be grilling the former EFCC? He also has a baggage of uh, allegation, according to, uh, you know, just before Tinubu was coming uh, as the president. But the spokesman of the DSS, Peter Afunaya, confirmed Bauer present in a statement. The Department of the State Services has invited Mr. Abdurrashid Bauer, uh, you know, to their custody. The invitation relates to some investigative activities concerning him, according to Afunaya. So it seems that Tinubu is going after them one at a time. Who is the next person to be suspended? Is still in the leaves. I say maybe Buratai, the ambassador representing Nigeria in Benin Republic. Remember, it was one man that had multiple allegations, being the former chief of army staff, where billions of naira got missing while he was the chief of staff and protecting as many of Nigerians in his position. Wow. But I don't know what Tinubu is going to be doing. We have to wait for him. Well, we have to wait for him. Uh, and the moment he, he, fires somebody, then the DSS goes after. him. He fired MFLA, and <laughs> the next day the DSS goes up. So who next? Uh, uh, as Yomi has said, we'll be telling you more about that. Bishop Adesina, good morning to you. Uh, he's giving us some breaking news. The tallest man in Nigeria, named Afiz Agoro, has died. May his soul rest in perfect peace. How tall was he? Well, well, well, Bishop, if you can feed us with that information, that would be very, very wonderful. But listeners, it is Star Radio UK. It is the Wednesday, uh, Thursday edition. Why am I saying Wednesday? Because I wanted another Niger Voices. Don't you? you worry. It will come next week. Um, uh, it's the Thursday edition of the morning show. I am I'm with Mr. Olayemi Koike. Now, let's come to the CBN. We did talk about the CBN. Now, we have information coming through that the Central Bank of Nigeria has directed deposit money banks to remove the rate cap on the Naira at the official investors and exporters window of, um, of the exchange market to allow for a free flow of the national currency against the dollar and other global currencies. Is it something that is going to help um, the naira appreciate against the dollar, or is it going to now cause the naira to fall further down? Yummy. Um, maybe we should just give you a bit of background of that tallest man, and we move straight into mm -hmm, uh, mm -hmm. you know the dollar, uh, which is uh, you know the money being used by so many Nigerians when it comes to um, you know our relationship with the world. Uh, even though that is in right there, you can see. Uh, but what do we know when it comes to you know the age, the size? Uh, Aziz Afiz Agoro Oladimeji uh, is seven feet four inch height, restricted him from finding even love, uh, according to the information. Uh, he was born on 13th of December 1975, but from the news coming out now, it seems uh, we can only pray for the soul of these, uh, you know, man known as as Aziz Agoro. Uh, he died at the age of 47. Uh, the news is already filtering through uh, as we speak right now, and then we're gonna go straight. Uh, like I said, he was born in Lagos State in 1975, December 13. He was measured at seven feet four inch in height, and is the second tallest human in West Africa. As he died during a battle with what we called acromegaly, known commonly as gigantism. He died on Wednesday night on the 14th at the Lagos University Teaching Hospital, Lut, after he developed some complication. Recall that the 48 years old Agoro called for 5 million naira help for medical surgery and therapy just a few months ago. Again, part of what we say in Nigeria, may Nigeria not happen to you. You would expect such an individual not to even come in on the social media to ask for five million naira when some of the politicians are stocking up the dollar. So we move straight now to the dollarization that we are just discussing as we speak right now. Once again, may the soul of our a peace. Currency floating, the private sector economics back the central bank as the naira falls to 674 naira to a dollar. The Central Bank of Nigeria yesterday has now directed Deposit Money Bank to remove the red cap on the Naira at the official investor and exporter window of the foreign exchange. So many Nigerians, we talked about this a little bit yesterday, so many Nigerians do not understand how this works. You know, we've always have the banks where you can go in and say, I need um, $3,000 to send to my son in any part of the world. And that would literally mean that you need to be able to exchange that with the bank rate. But the bank have always sent you to the black market. Whether Tinubu is going to be able to curb the back, the black market, we don't know yet. But this came barely two weeks after President Tinubu promised to unify the nation's multiple exchange rate and less than a week before the suspension and detention of CBN Governor Godwin Emefiele, whose unorthodox monetary policy had become a stumbling block to the investor and the economy. Star Radio UK, I'll come again back to you in the studio. Wow, wow, that's quite an interesting one. But um, again, uh, how that is going to impact citizens of Nigeria, and those in the business, um, as whether it's going to help them or not is another thing that we have to be watching closely. But Tinubu seems to be, I mean, uh, surprising people with all his actions that he's taking. I really hope that his decisions or whatever he's making will better Nigerians' life. Okay, uh, Bishop Adesina, thank you very much. Yeah, he also fed us with information that uh, Aviz Agoro was seven foot or seven feet four inches tall. Um, may his soul rest in perfect peace, as we have said there. Well, it is now ready, UK, in the North London studios. Mr. Olamiko, I'm here in the South studios, Archie. Now, let's come to um, one other big thing that happened before um, the former president left the scene, uh, Buhari, uh, that is the launching of the Nigeria Airways. Okay? Now, we've, we've heard all that had gone on, and now one other person, Onyema, I don't know who Onyema really is, but Yomi will be telling the, us. Uh, Oyema is the leader of the, um, uh, is the owner of the Airpeace Oh, Airpeace eh, Airline. Yeah, yeah, yeah, yeah, yeah. Okay, okay, okay. Oyema, and then he is saying that Tinubu should dissolve Nigeria Airways. Is he saying that because he think that that is some something that is going to, I mean, compete with him with whatever he is doing because it's in the same aviation industry and therefore anything that maybe we can get more money or, or competition will be too keen and that will not better his life. That's what he's saying. That, but what has Oyema said? Well, when we look back again at these, uh, you know, Nigerian air, it has always been a question mark. Even though the former minister is also speaking and disagree with the, you know, with the allegation and the rumor outside, but the Nigerian owner of Air Peace, Oyema, has now asked Bola Tinubu, the president, to dissolve the Nigerian air. What could be the reason? The chief executive officer of the Air Peace, Alan Oyema, has called for the dissolution of the Nigerian Air, the national carrier unveiled during the previous administration. This is suggested that the country should rather invest in a flag bearer airline than a national carrier, which it described as a moribund. Oyema spoke yesterday in the, uh, in the mainstream media in the morning yesterday, criticized the shareholding structure of the airline saying that it favors Ethiopia. He argued that Nigeria is contributing financial investment for the airline, while Ethiopia is set to earn 49% of the venture without actually putting any money into it. According to the federal government, took delivery of the first plane of the country, national carrier Nigerian Air, amid protests from local airline operator that it was contrary to a court order which barred the government from taking further action on the project. The Airpeace boss revealed that in 2019, Ethiopian Airline approached Airpeace for a partnership, but he turned down the offer because of his patriotism for Nigeria, having that according to the agreement signed for the sake for the stake in Nigerian Air, Ethiopians were not expected to bring in any money as an investment into the project. Also, he alleged that the leadership of the entire management of the proposed Nigerian Air, the DFO, CEO, and all the management position were to be headed by Ethiopians while the deputy position was given to Nigeria. Wow. So, what is the connection between the Ethiopian Airlines and the uh, Nigeria, the um, alleged uh, air, airlines, the national airlines that is. I, uh, I, uh, uh, Is, is uh, Ethiopian Airlines going to be running the administration for them or managing the airlines? Is that what they're trying to do? Or are they going to be I mean, renting planes from them? What exactly is the negotiation that has gone on there? Well, I mean, the, the, these are the problems, you know. I mean, if looking at what he's saying there, you know, since 2019, this has been going on. I remember they came to London until we now have information that Ethiopia Line is actually, I mean, I don't know what airline that we're going to be using in London anyway. So, but now that we find more, a little bit information, it seems that the whole project would not favor Nigeria because if Ethiopia is not putting any money down, they're going to be the lead of the management position while Nigerians will be the deputy. It could be maybe because those planes will be leased to Nigeria and that is more than enough as a stakeholder than putting in any monetary power. But, you know, according to Onyeme says, uh, Ethiopia, he argued that Nigeria is contributing the financial investment for the airline, while Ethiopia is set to earn 49% of the venture without actually putting any money down. So it seems that that is contrary to a court proceeding that is already going on. Oyeme also stressed that the unveiling of the Nigerian air, despite the litigation, was a total disrespect of judiciary. Nigerian government, especially the former president Muhammadu Buhari, has never respected any judiciary because Inamdi Kanu was kidnapped, rendition, and Buhari thought is a normal thing to do in 21st century. He left the whole thing now for Bola Tinubu to deal with, and we did ask the question yesterday, will Bola Tinubu look into the case of Inamdi Kanu from the judicial aspect, or maybe we have to wait for a new AGF because the former one might also be arrested. We don't know yet, but it seems that Tinubu is taking it step by step. Well, the old man taking step by step. Well, well, well, well. Uh, Anthony Adedeji, good morning to you. Uh, before I go to Adebanjo Sunday, now the ownership structure of the Nigerian Airways uh, Air consists of Ethiopia Airlines as a majority shareholder with a 49% stake. Now, while Nigerian entrepreneurs and companies, namely MRS, uh, SA, uh, SACO, and the Nigerian Sovereign Fund, hold a 46% stake. The remaining 5% stake is held by the Nigerian federal government. So a bit of information there for you. So if we are thinking that Nigeria is going to own its own airlines, that was what was going to happen. It's Ethiopian Airlines just doing some business in Nigeria. But uh, yesterday we had uh, Felix on the show and he was talking about how the uh, Ethiopian Airlines have managed their airline and up to now they are while even during the lockdown and everything was um, airlines were seeing a downtrend in their revenue, they were still seeing an, an uptrend. I mean, making profit there. So uh, maybe in that well. They are the best people to maybe manage it, and uh, maybe we get something out of it. But whatever it is, as we're saying, majority of the funds is coming from Nigeria. So why shouldn't they rather get their bigger stake in it. It is not ready. Adebanjo Sunday says Nigeria is finished. Since 1960, no more love from beginning in Nigeria between Igbos, Hausas, Yorubas. United Nations should end Nigeria to save life. Now, we are not one in Nigeria Hundred percent. That's what he's saying. So coming away from Star Radio UK, it is your favorite African and Caribbean radio station in London. Bishop Adesina also says, But my question is simply this Is Ethiopia, if Ethiopia can build plans, what happens to Nigeria to buy and run its service instead of renting planes? <laughs> that is quite a big one there. But let's see what happens. Let's see what happens. Okay, let's move on to some of the other stories making the rounds. Now, there are some people who are complaining uh, that the um, the um, the D- DSS, okay, that's the anti-graft agency. The Nigeria government using anti-graft agency, that's the EFCC, for political vendetta, says Transparency International. And that is quite a, a, serious one because Transparency International are the ones who will see whether people are being abused and all stuff, all stuff that is going on. But it looks like, okay, if you are not in part, um, APC and you belong to PDP, then I can use the EFCC to somebody say pursue you and then maybe describe whatever things that you are doing. So is that what the uh, Transparency International is saying? And is there any truth in that at all, Yomi? Well, you're quite right. Uh, you know, uh, when the world looks into Nigeria, especially the international community, they look at it from you know how the government managed some of the bodies that is meant to be part of the uh, system. Uh, yesterday, we looked into the NDIC and uh, some of what uh, was being revealed by the NDIC yesterday also indicate uh, what we have been saying when it comes to the the crime against corruption. And let me just give you a bit of the snip from what the NDIC chairman, which is the Nigeria, the the, uh, the new chairman of the Nigerian Deposit and Insurance Corporation, Abdulakim Abdulatif when the independent or Transparency International looked at some of these, this end up to the same thing we are discussing here. Let's hear a little bit from him. Nigerians, I will speak, even if today is the last day I will spend in this world. I want you to know that the battle Ashiwaju is fighting to rid this country of endemic corruption is a battle that cannot be left in his hand alone. Every head of parastatals in Nigeria must stand up to let him know the rot in your own establishment. I tell you, NDIC stinks. There's a lot of rot going on. They say when you fight corruption, corruption fights you. Now, the document you see in my hand is one of the ways the corruption engineers in Nigeria are fighting back. You know, each time you say you want to have a true change, like the one brought about by President Ashwad Bola Tinubu, you will have the change champions who will support him, but you have the change skeptics and the game, change, game changers who will frustrate all his effort to rid Nigeria of this mess. Now, this is the purported new act of the NDIC, and I tell you for nothing is Emefiele's act. I tell you because here they have taken away the powers of Mr. President in respect to the NDIC. Let me start by telling you the mandate of the NDIC. The NDIC is set up as an independent agency of government to ensure that depositors' money is protected In all the banks and all financial institutions to protect it so that Nigerians can be protected from the misbehavior of bank directors whether in conspiracy with the CBN or when they are acting alone. That is why the NDIC has been set up as an independent body to ensure that depositors do not cry even when banks fail. Well, we hope that nobody will cry because uh, what the transparency is saying is that it seems that the government are just using that against each other. The Transparency International in Nigeria says EFCC Chairman Abdurrashid Bawa's suspension did not come as a surprise because the successful Nigerian government used the anti-corruption agency to settle political score. Obasanjo did the same thing. Are we going to see APC to APC Because we know that Buhari was there for eight years, so that literally means that Tinubu will not be fighting PDP. He will probably be using the same thing to score between the same APC that he's probably not pleased with. Because I don't see him going after PDP that was not in power for eight years, or probably maybe the PDP that will probably disturb him. But most importantly, those that have been affected in the suspension and DSS courting at the moment are still one of those individuals that President Muhammad Buhari, the former president, put in there. But for now, the international transparency are saying that President Bola Tinubu is just doing the same thing that others have done, so nothing changed. But you can hear the cry of the new chairman of the NDIC saying that even if Tinubu wants to fight the corruption, corruption to the fight back, like Nigerian would say. Hmm. What? You fight corruption, corruption fights back. And what do we see and what can we do from there? Well, it is all coming away from Star Radio UK, your favorite African and Caribbean radio station in London. I bring it the time to 11.32 from the hearts of London. we we'll go back to Yomi for some more of the stories making the rounds. Over to you, Yomi. We have so many Nigerian students that are studying outside Nigeria. And it seems that uh, even those that can afford it will probably have to find their own uh, dollar to be able to do so. The central bank has now removed exchange rate subsidy for overseas Nigerian students using Form A. Applications for medical, school fees, BTA, PTA, and the SME will continue to be processed through a deposit money bank. As part of its ongoing effort to harmonize the country exchange rate, the Central Bank of Nigeria has now discontinued providing forex subsidies to Nigerian students. The question Nigerians will be asking is, who are those benefiting from the forex subsidy? Because I myself will be thinking that, so that means Nigerians at some point have been enjoying even subsidy in the dollar, as some have enjoyed subsidy in the petrol. The Apex Bank has made this known in a statement saying that all the segmentation is being eliminated and that all segments and now to be collapsed under the investor and the exporter known as the IE windows. All segments are now collapsed to the investor and the exporter windows. Application for medical, school fees, BTA, PTA, SME will continue to be processed through a deposit money bank, the statement partly read. This operation changes mean that Nigerians schooling abroad paying for their school fees via the CBN rate will now have to pay the floated market rate. The question is how many Nigerians are enjoying this subsidy that we are hearing today? Nigeria is just one country that you listen to, you read a lot of things, and the question keeps on going back and forth, just as the next headline is also coming again. Remember, we talked about a senator asking the wife for favor some, some of the court cases. Senator Booker admitted committing crime should be prosecuted. The Nigerian, the NBA, the statement was clearly admission by a senator that he attempted to and to or actually perverted the court of justice. Imagine in UK asking the court of appeal judge to look into a case for you, what would have been the current situation? We've been monitoring uh, the former Prime Minister Boris Johnson that resigned. He's been going through a lot of interrogation for the role that he played during the COVID 19. But in Nigeria, everything just goes on the headline and everything fade away. Statement by the president of the Nigerian Bar Association, Mr. Yakubu Chonoko Mayakwa OON, senior advocate of Nigeria, on the comment by the senator Adamu Mohammed Bukachukwa on the floor of the Senate on Monday, 12th of June. My attention has been drawn. Maybe he was not in the country because it's now almost 72 <laughs> hours. But he said his attention has been done, has been drawn to a viral video clip on the social media of the comment made by a Senator Adamu Bukachukwa on the floor of the Senate at the valedictory section of the Senate of the Ninth Assembly before it was interrupted and stopped by the then Senate President Ahmed Lawan. Senator Bukka Chikwa, in his remark, among other things, referred to confidential dealings he had had with some of his colleagues in the Senate and went to say, I look at faces in this chamber whom have come to me and sought for my help when my wife was the president of the Court of Appeal. I am sure in his concluded remark he said, and I must thank my I must thank particularly my wife whose freedom and independence I encroached upon while she was in office, and she has been very tolerant, accepted by the encroachment, extended her help to my colleagues. This is what is happening in the Senate floor, where they are using their position to help each other. Wow, what a country for the rich and the country for the poor. Let's go straight to the social media where we discuss some of what is trending this morning. Once again, the question is how is the Senate president and the president going to react to so many of those things that is still happening in Nigeria at 37 minutes past 11? Central bank is trending. I'm sure you know why. Buhari is trending. Why is Buhari still trending? Is the former president? I, uh, in a particular video that I came up uh, during the Niger Voice says This is what the former president actually told us. Don't try it. Even if you try it, you will be in problem. Let's listen to him. Nobody should ask me to come and give any evidence in any court. Otherwise, whoever it is, he will be in trouble. Well, you heard him very well. Maybe we'll play it one more time, and then I'll do a little bit voiceover. Nobody should ask me to come and give any evidence in any court. Otherwise, whoever it is, he will be in trouble. Nobody should ever ask him to come and give any evidence in the court of law. Otherwise, if you try it, you will be in trouble. Wow. Well, why is it trending? EFCC has now summoned the ex aviation minister Seriki, question Nigerian air official. The minister at the twilight of Buhari administration launched Nigerian air. So it seems that the DSS have now called the former aviation minister. That is the breaking news that is coming through as we speak right now. EFCC summoned ex aviation minister Seriki, question Nigerian air official. Seriki Farouk Seriki Malami should be the next in custody of the DSS. Just to understand what the hell happened in the last eight years. This is coming from Maurice Moyo as we are now looking into some of the headline from the social media. David Odoye Nuru Buhari from EFCC Cybercrime Division is being taped as his replacement. Reward is favor to Minister Bola Tinubu. So it seems that Nuru Buhari is coming up. We don't know yet. We have to wait and see. So Buhari is trending. Shehu Ghazali Sadiq at Shehu Osko, any northern Nigeria complaining of marginalization with regard to Tinubu's recent political appointment is stupid Buhari ran the most nepotistic, nepotistic government in the history of Nigeria. You kept quiet because he's your own. Those of us that criticized him were all insulted. And let's go further a little bit more. He went on to say again, cost daily as enemies. I remember making a post sometimes ago warning that table will turn one day. I hope you will all maintain your quiet now that the table has turned. Please maintain your quiet disposition and let Bobo Chicago enjoy his government like Buhari did. Moreover, those of us in the obedient movement warned the North about Tinubu, but nobody listened. We beg that you give Peter Obi a chance to the right wrongs in our polity, but you call us IPOB. You rigged the election for Tinubu. Please enjoy him, Joe. So it seems that uh, this <laughs> individual, you know, is a full-blown obedient telling those that are now complaining that Tinubu is becoming a little bit to the side of the Yoruba, but that seems us in, in the favor of some other as well. Afiz Agoro is already trending. We talked about him. May so rest in peace. I'm not sure why Home Office is trending in Nigeria, but as you know, we have a lot of Nigerians that are studying in UK. Maybe it has something to do with Nigeria. I am not too sure, but maybe, maybe we don't know. There's no evidence yet, but um, The Home Office wants you to live in chaos while they oversee your replacement. Uh, we don't know what has happened yet, but what we can say is that the man that committed the crime yesterday or day before yesterday in Nottingham is from West Africa. We are not too sure the real breakdown of which part of West Africa. Maybe that is what that is trending. I don't know, but I've looked at why Home Office is trending under Nigeria this morning. I can't say anything, but a 23 year old is a refugee from Sudan who was granted a final leave to remain in Britain last year by the Home Office, despite the fact that he was already facing this rape charge. It is always innocent citizens who pay for the failing. So nothing to link Nigeria, but we have to wait and see. So let's take one more from the social media, then I'm going to come back again to you. Service chief is trending. Maybe that will be the line that Tinubu will be removing. Time will tell. Star Radio UK, this the finest African and Caribbean radio station, Dr. Elmo, PSYD, under at Dr. Elemo Atiku. Suspension of the CBN governor is not an achievement. Suspension of the EFCC chairman is not an achievement. Appointment of the SGF and COS is not an achievement. Sacking the service chief is not an achievement. Appointing new minister is not an achievement. Every new government since 1960 does the same generic act to build his own team. There's nothing new about this disengagement appointees of the previous government and the foolishness and the stupidity now. And that is coming from someone definitely in support of Atiku. Wow, wow, that's a lengthy one there. But listeners, at Star Radio UK, your favorite African and Caribbean radio station in London. I bring it a time now to what? 18 minutes to the top of the hour. But let me read some of the comments that have come through. Uh, Bishop Adeshina says, uh, but EFCC were supposed to be independent. But you know what? When it comes to Africa, uh, institutions that are supposed to be independent are not actually independent. They get on doing all sorts. So that seems to be one of the things that is happening. Uh, Adejoke Olaniyi uh, says that may God bless you, Koiki and Omabala G. Abdullahi says, Afternoon, Mr. Archie and uh, Mr. Koike. Almighty Allah bless every one of your team. God bless Star Radio UK. God bless you too there. And lots of love to you. And say, Yoruba Nation, Yoruba Nation, no going back. Now, you know, I it's quite interesting all those um, comments and, and things that people are putting across there. And I, I really hope I really, honestly, I want to give um, um, Tinubu a bit of chance. I mean, because of the thing that he's doing, people thought that maybe just coming to, just going to come in and they just do same old, same old. But he seems to be having a mind of his own, trying to make his own, I mean, uh, what, impact on Nigeria. So let's see. But have we, as at yet, had anything pertaining to Chief Sunday Igboho and uh, Nnamdi Kano? We did talk about that, uh, you know, yesterday, and uh, you know, we have few supporter of Bola Tinubu with us through our Niger voices yesterday, you know, and like we always say, we make sure we balance the conversation, you know, without being biased. You know, some of them believe that with time, Tinubu will give Sunday Igboho the freedom that he's been asking for to return back to Nigeria without any, you know, uh, uh, uh, problem with the Nigerian government, as we know from what uh, Buhari did with him. Also, you know, we talked about Inam Kano, especially knowing fully well that Buhari kidnapped, you know, there's nothing, you know, in the international law today that allows such rendition and kidnap. Even Abba is still in Nigeria with the request of the DSS. So what we can say is that with time, uh, Tinubu will have to prove himself, especially with these two individuals. But some are asking, Buhari, uh, you know, wanted to, you know, pick up Uh, uh, uh, Chief Dr. Sunday Bowo, but that didn't happen because Benin Republic put their foot on the ground to say that we will not give Buhari the opportunity to remove Igbowo from Benin Republic. Would Tinubu do it in a reverse way by giving him that access to move around, knowing fully well that the reason why Igbowo was kept in Benin Republic is for the fact that Buhari, under the DMDSS, put a note out that it must be stopped at any airport in any part of the world. And that was the reason why Benin Republic actually stopped him. But now some are saying that Igbo hasn't committed any crime in terms of those that are asking and begging Bola Tinubu. Tinubu also had the opportunity to flare for his life when Abacha wanted to eliminate him, whether he went by road, whether he went by car, whether he went by ship, But we know that he spent more time in UK until Abacha died and returned back home. I'm not sure anybody begged, uh, you know, for the return of Tinubu. But what Igbowo is fighting for is the right to self-determination under the international law, which Bola Tinubu needs to negotiate with Professor Banji Akintoye and the Biafra so that we can have a peaceful exit out of Nigeria for those that are agitating. Well, listeners, that's been quite, I am. Um, uh, what do you call it, a mouthful or a handful of information that has come to you today. But we're going to be running up uh, the updates from Nigeria. And um, as we know, as I've been saying, let's keep fingers crossed. We don't know. The new president doing all sorts. Who knows? Who knows? Who knows? Yeah, maybe we wake up one day and then one morning and they say, well, you know what? We, we just freedom for everybody, and everybody can get on with their lives in peace. And maybe the marginalization will all cease, and we'll see something different from Ni for Nigeria as a whole. But on that note, let me say thank you very much, Yomi. Uh, your last words before you leave us. Well, it is not uh, any other platform. It is the Star Radio UK network. Stay tuned with us. There's still more news traffic coming up to you. But for now, uh, as I always say, uh, you're in the good hand of Archie to take you through the rest of the program. But later on tonight is the property hour. Even if you're not buying yet, listen, you might be buying in the near future. My name is Alami Koike on the Star Radio UK Network. Thank you so much and bye for now. Bye bye. Well, listen, that has been Mr. Layomi Koike bringing you updates from Nigeria. It comes your way every weekday from 11 o'clock during the course of the morning show. But for now, we're going to take in some musical break and once we come back, thank you so much, Eyinyowa. Eh, so far, uh, let me just say we are now going to go into our own discussion. Mokentawa Lori Mixela, we've adjusted all the audios and everything that needs to be adjusted. Uh, we are just finishing some much kind of movement because uh, I have to keep moving those on the Instagram. Uh, we have to keep moving. the vice, you know, uh, is a is a mobile studio and look, hey, I'm not má bínú. Uh, I have to keep moving those on the Instagram. Uh, we have to keep moving. Mobile device, uh, mobile studio ni mo ní so that literally means that every now and then thank you so much uh, Mopalaji I have to keep moving things around so uh, let me um, bring you out here first let's get my face into the camera but as usual uh, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tiwantiwa tí. àjọ ń ṣe ètò yẹn kọ́wọ́ alájọ ń ṣètò eh, it doesn't matter whether you are in uh, any part of the world gbogbo alájọ ń ṣe ètò Star Radio UK uh, ah, we love you all especially in Nigeria I always say uh, looking at my record all the time you guys are spending hell of a money so let me remove the Star Radio UK there and bring my face in uh, I might just stand up for ten minutes or so but before then, let's get my face in. Yeah. I love this background though. You know, I use OBS to stream so they can joke about that. Uh, I know it's showing me red so called stable, so I don't know why. So bear with us. Uh, it shouldn't be like that, but uh, not too sure why it's not stable. Uh, or I can say that the broadcast is not stable what I'm going to do, I know I'm running some few things at the background. Uh, maybe that is what is draining the broadcast this morning. So let me shut down some of the, because every time we're loading, we're uploading. So, and also Osanlawa. So is it busy, this is a peak time. Latiwa Latiwa on air. Hopefully, uh, you know, in the future, I'll be able to upgrade again, but uh, we have to be sure because there's different price for different internet. So only only get is something much better, but for now, it's more manage. It's okay. Uh, if we think that we should increase it at the appropriate time, I will do so. So, what? Ojú èmi àti òòṣà. Mo ní láti change mi Daddy Sam ẹnlẹ send eléyìí sí mi láti America, ẹ eh? bẹ́ẹ̀ mi ni màá láti lọ sí àwọn tó ń print láti ṣe mí òjò ti pa ilé ìsọ̀hún ló jẹ́ kó máa òun mo ṣe fẹ́ máa lò lórí Star Radio cause kò kò wà presentable mọ́ so ìyẹn ni mo ṣe ń lò mọ́ ní ah, ilé ṣe kélé yóò ṣó ni níbi tí kò ṣó ilé lọ́lẹ̀ ni ilé ló lọ́lẹ̀ ẹ̀jẹ̀ ìgbà sókè mo kí ogun ilé nǹkan sí i tẹ láìkì sóòtù mi. ṣé mo mú ṣé mo mú bébì <laughs> mo mú bébì ẹni tó lọ ṣèyàwó hmm? mo kí owó yín ẹ máa ká san mọ́mí wa adéyẹmí mo fi mo fi kí salamu fatima sálàfẹ́ lẹ́wà mi ṣé mo mú bébì hmm? mo kí ẹyin ẹjẹ ń tèmi dáadáa Koiki still catching up with this morning program ah ẹ ti wà behind nìyẹn mú wọn pẹ́yìn America ṣe ń jí ni ẹ máa wà ní seven o'clock nísìnyí depending on the time zone one two three four five yeah àwọn kan wà ní seven àwọn kan wà ní six àwọn kan wà ní five America náà ní different time zone so ìyẹn tààrọ̀ yẹn àníjẹ́ kó máa pẹ́ púpọ̀ so tá a máa ṣe ni pé morning lecture yẹn one hour thirty minutes ni òun la máa ṣe nísìnyí mo ní jẹ́ kó máa gùn púpọ̀ since mo sì máa tún ṣe another program so maximum one hour thirty minutes la máa ṣe so that ẹ lè máa catch up pẹ̀lú gbogbo àwọn programs yẹn so you know at least we keep you guys no we keep you our you know we keep you all busy which i'm sure you like anyway because àbẹ̀kẹ́ máa lọ gbọ́ anything tó máa máa divert mind yìí especially our tá ṣe proper program àwọn tó kù náà ń ṣe proper program o even àwọn tó disagree pẹ̀lú wa but irọ́ ti pọ̀jù nínú content wọn àdè lè fi rọgba yorùbá nation kò pọsibù wàláì kò síbi ṣe lè sọ pé mo fẹ́ yorùbá nation àdè fi rọgba ẹ jẹ́ múùfù kìíní súnmọ́ ni ó ti wà tó pariwo kò sí bá ṣe fẹ́ náà fẹ́ yorùbá nation káwa náà fẹ́ fi rọgba kò lè work so kò lè work irọ́ là ń pa tá a bá ti ń firọ́ pé a fẹ́ fi gba yorùbá nation dẹ́ a ti sọ yorùbá nation di nǹkan mí nìyẹn a lè firọ́ gba yorùbá nation a lè firọ́ gbà náà ẹni tó bá fẹ́ fi rọ́gba yorùbá nation then is a is a waste of time ẹ káàsán ìgbọ́n mi yẹmi fatókè báwo ni èní òkè yìí wà ní six sixty five bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ mo ní just before seven o'clock because america wà one two three four five five hours behind but àwọn state kan wà eight hours behind àwọn tó wà ní japan ilẹ̀ ti ṣú lọ́dọ̀ tiwọn australia new zealand so different time zone ló wà ní gbogbo àgbáyé so. ìnà ẹjẹ kọ́kọ́ kẹ́yìn tiwa dáadáa gbogbo yín pátápátá mo kí bàbá wa Ibrahim Shitu ta ló tó wà ń bẹ ẹjẹ mú another phone wa because sometimes àwọn èèyàn máa wà nínú program tá a kì í rí àkó ìkí ò ò dẹ̀ kí kí ló dé bá o sọ jẹ́ ọbásanjọ́ mo kí ẹ̀gbọ́n mi jakuru oríṣọlá congratulation mo ṣàrí facebook yìí nísìn mo tún kíyàn kan náà congratulation um, hmm, tí bá ti ní congratulation ó ti ó ti dòun lamẹ́ríkà fún wọn but i'm not gonna mention their name ẹ ṣé gan ni they shared the joy with me yesterday congratulation again ẹmọ tíyàn bá wà nílùú kan tí tí nǹkan tó ń fẹ́ tó bá ti bọ́ sí i you know it's a, it's a good excitement kò easy kò wà lamẹ́ríkà kò máa wá wèé gbogbo ẹni tẹ́ ń wálẹ̀ máa rí lágbára ọlọ́run àsìkò olúkálukú ló yàtọ̀ mọ́tẹ́ ti sọ fún àwọn èèyàn pé kọ́ yé máa intimidate ara wọn ẹni tó ti gbà wèé ẹ máa intimidate ẹni tó ti ẹni tó ti gbà máa intimidate ẹni tó ti gbà àsìkò ló yàtọ̀ gbogbo àná la máa gba ìwé yẹn ó kàn máa ní time different ni so èèyàn kan celebrate pẹ̀lú mi lánàá pé ó ti dòun ó ti dọbẹ̀ <laughs> oyè yìí ti bá sọ pé ó ti dọbẹ̀ ó ti dọbẹ̀ fún lamẹ́ríkà aláì ó ti di ọbẹ̀ fún wọn ní amẹ́ríkà mo kí mega money if it is if it is in a sane society some individuals should have been in prison by now aláì banana republic ní nàìjíríà ẹ̀ parọ́ mo kí ẹ àjàní àjàlá ṣẹ́gun yóò bò mo kí ẹ ọlánìpẹ̀ kó má bínú ti pé ó náà ti pè mí títí títí ò gẹ́tì mi owólabí ahmed adéọlá mo kí yín so ẹ wàláì ẹ tó bá ti gba pálí amẹ́ríkà kí ló tún fẹ́ máa fi ti nàìjíríà ṣe ẹ ṣe jàre ẹ̀gbọ́n mi fatókẹ́ broadcast ẹ̀ mo mọ̀ pé ó ń fluctuate àtọ̀dọ̀ mi ni so àtọ̀dọ̀ mi ló ti ń fluctuate òun ló ń jẹ́ kó máa lọ in and out so maybe I should stop àwọn kan tí mò upload bí a kì disconnect wọn for now kọ̀sìkìnì yẹn ń pẹ́ kó tó a ah, ṣé o mú go live láìla ṣé pé mo click live lórí mo dẹ̀ go live lórí eléyìí ló tún ń pẹ́ báyìí ẹ ó ní bọ́dà mi kan tí mo bá manage page ẹ̀ àwọn àlùkà Yorùbá Nation àfọ̀jà wàláì mo mo gbọ́wọ́lé live láti over forty minutes it's okay wọ́n kàn ní gbọ́ ti star radio náà ẹ̀yìn so ẹ jẹ́ kí n eléyìí náà ti ṣe forty pay mo lè upload later anyway so mo ti cut down àwọn kan tí mò ń upload so that kó lè fún wa ní without any disruption ẹ̀mú ní láti ra ethernet cable wifi òun ṣe tó da láti máa fi broadcast so ó yẹ kí n máa lo ethernet cable but location bí ṣe ń jókòó everyday ẹ̀gbọ́n mi tó ní ages ẹ̀kú tọ́jú mi ẹ̀ ṣe gan ni mo kí bàbá wa Adégbọ́lá Ọládìméjì Eh, látọ̀dọ̀ mi ni network yẹn mo ti cut it down ní so ma stable ní sí ó ti green padà ní sí àtọ̀dọ̀ mi ni mo upload ní fídíò mo sọ fún pé mi máa gbogbo fídíò mi mo fi sílẹ̀ sórí social media màá máa ṣe wàhálà tó tẹ̀ màá gbé fídíò màá jẹ́ kó gbé gbogbo fídíò mi lọ ó ti stable ní sí ẹ padà sórí YouTube o ti stable ní sí o ti wà ní green ní sí so mo ti mo ti break gbogbo tí mo upload yẹn mo ti close ẹ màá máa ṣe tí bá parí program ẹ máa káàárọ̀ mú mi wá Ọlájídé Coker mo kí sísítà mi náà ọlájírẹ mo kí gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáyé a máa sọ̀rọ̀ nípa topic tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí but ikùn mi ṣì ń kọrin lọ́wọ́lọ́wọ́ báyìí tí nìkan mo mu látàárọ̀ aago méjìlá dẹ̀ ti lù wẹ́lẹ̀ ní tinú la fi ń ṣe tìta owó labí azeez mo máa kí ẹ so so mo wo báwo la ṣe fẹ́ bẹ̀rẹ̀ mo wo fídíò kan tí mo lè play fún wa tí ok bí a ká gbọ́ ṣé ká play Harold Smith yẹn kó kọ̀ tún jẹ́ reminder yóò bí about twenty minutes but mo lè má lò tó twenty minutes kí n tó padà wá sórí desk mi lọ́dà kí n kàn fi wọnú kitchen kí n wo tí mo lè jẹ́ ń bẹ̀ jàre ilẹ̀ wa ṣe program pẹ̀lú wa ẹ máa jẹ́ for care mo máa kí n grandma mọ́mí mi Felicia àjàgbé mo kí n ṣó ẹ kórìbẹ́ àti àfáàjẹ́ lílì don cast ẹjá fáwọn yẹn sílẹ̀ eré pa lọ́n ṣe lórí sọ́sọ́ àwọn èèyàn ò mọ tán pè ní fọ́rínà a máa negotiate pẹ̀lú Tinubu ẹ wo topic yẹn dáadáa topic mo fi sọ̀rọ̀ lé lórí ẹ jẹ́ kí n sọ topic yẹn fún wa èyí tí mo kọ sí topic tàárọ̀ ẹ̀ mo ní Professor Adebanji Akintoye oracle YSDM would continue to ask federal government of Tinubu to discuss the way out. ṣé ẹ̀kọ́ ń pè mí ni ah my brother mà ló ń pè yìí mo máa program my brother how you dey no no no it's okay ẹ eh, ẹ eh, màá pè tí bá ṣe tán màá pè tí bá ṣe tán alright then ẹ ṣe gan ni alright àwọn èèyàn dáadáa nìyẹn gbogbo yín náà nìyẹn dáadáa gbogbo yín pátápátá mo kí bàbá wa Steve lóge lóge fídíò kan circulate i'm not sure whether ti èmi fi lè ní so too many fake and èèyàn tó ní tó ń ṣe owó kankan mo kí yàwá miss david yàwá gbẹmí lékè mo mà kí yìí mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ platform wa so interfaith discuss lórí náà ní negotiation mr yemi matthew bukola orúkọ obìnrin nìyẹn máa jẹ́ náà bukola ọkùnrin náà máa ń jẹ́ bukola yorùbá lórúkọ tó daṣá màjẹ ẹ má wọrí nípa owó tó bá ń gbé báwọn kọ lọ́wọ́ ìbáwọn tó ń dáwó sọ́dọ̀ wọn ni ẹ má wọrí gbogbo páwọn yẹn tẹ̀ máa mẹ́ńṣà fún wọn ń bọ owó lórí platform wọn gbà tó ń ṣe ìpèjọ àwọn kọ́ ìlà ṣàdówó àwọn tó ń dáwó mọ tó ń dáwó fún náà so ẹyẹ kọ́ máa da doesn't matter ẹyẹ kọ́ máa da síbẹ̀ kò matter. Eh, they were exposed on ìjìnlẹ̀ program last night irọ́ ni o àyè má bínú òka mẹ́sẹ̀jì dáadáa wọ́n ní They have been collecting money from people into their own personal account, money meant for the struggle. Wọ́n ní wọ́n expose wọn à ah, ìjà máa dé nìyẹn o. Ṣé ẹ kó níbẹ̀ ní láìpẹ́ orúkọ bẹ́ẹ̀ yẹn o? Ó máa jáde fún ìjìnlẹ̀ tán. <laughs> Wọ́n ní wọ́n ń gbowó lórí platform wọn tó yẹ kó máa lọ sínú struggle. Ok, àmì ò tí gbẹ ẹ má bí èmi ò lọ sọ́dọ̀ ìjìnlẹ̀ lánàá, mo wo program tó ṣe lánàá. Àná ẹ̀ mo bí orí títì mo wà throughout lánàá, ẹ̀gbẹ̀gbẹ̀ náà ṣàlẹ̀ rí bí ṣe tún wọlé báyìí. Because kàn oorun tí mo ó dàgbà tó di twenty minutes to six ah mo ní ṣé mo ní wá dìde fún star radio báyìí ọ̀dọ̀ màá ṣàánú mi kẹ oorun one hour ni mo sùn bàbá mi ọládi méjì náà sọ pé ó bá ó wà serious gan àmúbọ̀dọ̀ ọlọ́gbọ́n ìjìnlẹ̀ nìyẹn màá lọ gbọ́. next ooo ṣé Ghana lẹ wà ní because Ghana flag lélẹ̀ mo kẹ́yìn tẹ́ wà ní Kútọ́nù Côte d'Ivoire Togo níbo làwọn African countries ọdún tó ń gbọ́ Kóìkì dáadáa náà Kenya mo kí àrólé bàbá ten ten èyí ti South Africa àìtí ìbẹ̀rẹ̀ program mo kàn ṣe ẹ jẹ́ kí n play video yẹn so that kí n kàn fi dìde kí n lọ wá nǹkan jẹ at least mo mọ̀ pé video yẹn máa last twenty minutes. ee mọ́mí wa yèyé olú tó yọ̀ sí àbọ̀ olúwa ẹ gan ni àdúrà gbogbo a máa gbà mo mọ̀ bẹ́ẹ̀ Abdullahi bó o tẹ̀ sọ fún mi mọ̀ kó nífẹ̀ẹ́ mi tó pọ̀ ọlọ́run nífẹ̀ẹ́ yìí náà ọlọ́run lẹ nífẹ̀ẹ́ kò ń ṣe mi o everywhere in Africa worldwide <laughs> mo kí gbogbo àwọn ọba ọba Ẹlẹ́gùṣì ẹ̀ẹ́dẹ́ sọ̀rọ̀ nípa Yorùbá nation ní kí ló ń ṣẹlẹ̀ kábíyèsí. interesting. Tinubu má máa ṣe tán tó bá ti ṣe tán yẹn ọba ìkílẹ̀ máa ṣe pẹ̀lú àwọn mọ́là ẹ ẹ jẹ́ yà tètè yà jẹ́ ká negotiate kí gbogbo aká wà lójú kan gbogbo aná làjọ máa wà nù country yẹn nà á ah, kí ló wá lè tó yìí ẹ gbogbo alájọ máa wà nù nínú Yorùbá nation pípé ní Nàìjíríà Nàìjíríà oṣù Nàìjíríà kọ Nàìjíríà ni ó ti stable ní sí àbí ó ti wà ní full green so YouTube ti stable gbogbo ẹ ti stable ta ló fẹ́ kọ́ ta ló fẹ́ gbé nínú ilé tó wà lẹ́yìn mi ní Kwara State ta ló máa kọ́kọ́ bá a lé ní Kwara State kọ́mẹ́ǹtì kan ń bọ̀ tó ní <laughs> mọ́mí mi Mariam ní madness group of people we love you and Igboho ṣá bẹ́ẹ̀ ni màmá tó dáa èèyàn kan post comment kan nísìnyí mo dẹ̀ mo bi comment yẹn ti wá because sometimes comment máa ń wá láti mo rí comment kan nísìnyí lórí tí comment yẹn jáde sórí YouTube ló ti jáde mo rí kọ́mẹ́ǹtì o oh, mo rí mọ́mí wa màmá dáadáa tóyìn dáadáa Àjàyí ẹ ṣe gan ni mà ẹ̀yin màmá lálùbáríkà ẹ̀yin màmá Kóìkì ẹ yàtọ̀ sí màmá tó bí mi ẹ̀yin gangan náà tó bí mi náà gbogbo ilẹ̀ ti bá mi sọ̀rọ̀ Kóìkì ṣe báyìí má sọ̀rọ̀ báyìí mo dẹ̀ ń gbọ́ sí lẹ́nu ọmọ dáadáa ni mí náà bọ̀ kò sí bá ṣe fi ṣe program àwọn kan máa ẹ ẹ bí ṣe bẹ̀rẹ̀ program láàárọ̀ ẹ̀ ọmọ àlè tún wá tún wá dàbẹ̀rù kí ló máa ń ṣẹ̀yìn tẹ̀ tẹ̀ wá lè iná there will always be somebody tó máa ṣàwá fẹ́ dagboru kọ́mẹ̀ntì kan ń bọ̀ bọ́ mo rí kọ́mẹ̀ntì yẹn ó dà ní pé látòrí Kóìkì Odùduwà ni ẹ jẹ́ ń lọ chẹ́kẹ̀ kọ́mẹ̀ntì kan ń bọ̀ lẹ́ẹ̀kan ok ẹ jẹ́ ń ṣe báyìí eléyìí ló yẹ kí n máa fi gbọ́ kọ́mẹ̀ntì yẹn ẹ a ti ṣe program yẹn dé one hour thirty minutes or so kó tó di pé mo lọ gbójú pé wọ́n níyàn kan bú mi lórí kílẹ̀ ń bú mi fún ẹ jẹ́mi mo bà nàìjíríà jẹ́ ni èyí kan mo bà nàìjíríà jẹ́ mo máa kí alájà àyìnkẹ́ mo kí princess náà ọkọya ni good good good afternoon akọgun of media <laughs> èèyàn kan ní no volume bí a nígbà tí à ń ṣe switch over volume wà o no volume kẹ so ẹyẹ kí n kàn play kankan then kí n wá padà wá ẹ kúkú ń pè sórí program ẹ ti fi dá mi nísìnyí pé mi ni kí n máa sọ̀rọ̀ lọ. Bàbá wa Adébáyọ̀ ní I love you Koiki for your good job. Nigeria is all NEPA country. <laughs> so alright ẹ jẹ́ kí n lọ ẹ jẹ́ ká play just a reminder ẹ jẹ́ ká kọ́ play Bàbá Akíntóyè náà picture lélẹ̀ ẹ jẹ́ ká kọ́ play UNPO one yẹn ká wá move further. ta ló rántí orin yẹn dengode pose dengode denge denge òun làwọn onítìrì <laughs> dengode pose wetin you get you no get nothing ta ló rántí orin yẹn ẹ ẹ rántí sísá wa yìí ẹ àkìlọ ṣe ọbẹ ẹ tó jáde ó yà. tolúlọpẹ nìyẹn twenty four years old wọn padà nù. Ah, àṣekú ti ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ kábíyèsí elédùnmarè ẹ wọ́n máa ẹ bó ṣe ń tó àwọn tó àwọn tó kún ọ́ kó bí stage ó mọ máàsì orí ẹ orí bó ṣe wà yẹn máàsì tó wà lórí ẹ kákúlétọ̀ ni ó padànù nàìjíríà <laughs> tolúlọparó tilẹ̀ nìyẹn o ẹ bá mọ̀ oní sísítà wa kan ọmọ Kogi ni wọ́n same part of Kogi ni àwọn ti wá ikú gbègbè ó dùn wọ́n gan kọ́lọ́n bá ń dúró ti gbogbo yín ẹ̀yà ara Kogi state òun ṣe ìyá Kogi o mo gbọ́ dí òyà ọmọ ìyá Kogi lánàá èmi ẹ mọ̀ pé mi ò ní táìmù gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ àwọn ọmọ lúkà gbogbo wọn kọ́ bá máa dé pẹ̀lú ọbẹ̀ ọmọ ìyá Kogi náà ti fohùn sílẹ̀ ah! ọmọ yẹn máàsì tó wà lórí ẹ̀ calculator ni wọ́n padà nù twenty four years old. tí nàìjíríà bá lè pààyàn báyìí ẹni tó jẹ́ hero nàìjíríà tọ́ka báyìí kò sẹ́ni tí nàìjíríà ò lè pa. wọ́n ní àfa àjẹlílẹ̀ àti ṣọ́ ẹ̀kọ́ níbẹ̀ wọ́n náà ti kówó jẹ ṣọ́ ẹ̀kọ́ níbẹ̀ máa jáde padà fún jìrẹ̀ ó máa gbàsí fún jìrẹ̀ rẹpẹtẹ wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bàbá Owólabí ọmọ tẹ́ ń wò tó ń jọ yìí mass tó máa wà lórí ẹ̀ further mass tó máa wà lórí ẹ̀ because àti máa dín pẹ̀lú electronics ó gbọ́dọ̀ mọ mass electronics lẹ́ẹ̀fi ń ṣeré yìí kó má lọ join nǹkan papọ̀ kó má lọ blow wọ́n wá ní wọ́n reverse wọ́n reverse mọ́tò reverse mọ́tò reverse wá pa <laughs> ẹ tún fún mi ní ìyá kogi ẹ fún mi ní ìyá onítìrì mo ní mò ń tẹ̀ fẹ́ yọ onítìrì bàbá bàbá èkìtì ló máa fẹ́ yọ onítìrì ìyá kogi mo ti sọ ìyá yẹn kò stable ìyá yẹn tí mo bá sọ̀rọ̀ ní bí around April wàláì mo tún pè Ìgbòho mo connect wọn pẹ̀lú Ìgbòho wọn sọ kábàkàbà. ẹ̀hẹ́n àwọn tí Tinubu dé Prince aláwọ̀ àìtíjà o ẹ mọ̀ pé ẹ̀ bumi. mi ìbéèrè lẹ́ ń béèrè ẹni mr man why don't you see good thing about nigeria ẹ jọ ṣé ẹ lè pè sórí program mo bẹ̀ yín torí ọlọ́run àbí kẹ́ fún mi ní nọ́mbà yín ẹ send message sí mi ibikíbi tẹ́ bá wà ẹ pè mí nọ́mbà mi ló wà lókè yẹn ẹ wá bá mi sọ reason tí mo gbọ́dọ̀ rí nǹkan tó dá nínú nàìjíríà mo bẹ̀ yín ni o ẹ mọ̀ pé prince ẹ mọ̀ pé mo bá ń jà prince aláwọ̀ abdulrakeem ẹ já fi àtìríyàn kan tó ti ta sí wa níbí báyìí ẹ ní mr man mo ṣe Mr Man Ọláyọmí Koiki ni mò ń jẹ́ Koiki Media so next time ẹ respect mi dáadáa ẹ ní Mr Koiki òun ni Mr Man nígbà tá a ṣe tá à ń ṣe ọmọ aláta ọmọ elépo ẹ ní why don't you say anything good in Nigeria ẹ jẹ́ kí n lọ wo profile yìí dáadáa lẹ́yìn kí lorúkọ yín náà Prince kílẹ̀ pera yín mo dẹ̀ mọ̀ pé àwọn tó bá jẹ́ Prince ọmọọba nìyí so lágbára Ọlọ́run Ọlọ́run àjẹkẹjọba nílẹ̀ Yorùbá tẹ bá ti wá jọba tán kí politician máa nà yín lẹ́gba kó máa determine ọba yín sẹ́wọ̀n pé gbogbo àwọn ọba wa nísìn abẹ́ politician lọ́wọ́ tí ọba bá fẹ́ travel nísìn á lọ sọ fún politician àbí torí èmi wá sí nàìjíríà mo dẹ̀ mọ àwọn palace tá a dé tí kò sí ná so ìbéèrè tẹ́ ń bi mí yẹn èmi ràn wá ń bi nísìn ok mo ti rí dáadáa nísìn ok Lagos lẹ́wà mo dúpẹ́ fọ́lọ́run ṣé business bísínẹ́sì ni ibi tẹ dúró sílẹ̀ yẹn bongari petresi ó dà pé àbẹ travel lélẹ̀ mo wo picture yín báyìí o wow any good business ọlọ́run fàlù baríkà sí you are you always see ẹni sùúrù ilẹ̀ sọ́nà ẹni sì ẹni you always see positive things about Nigeria níbo ni positive náà wà níbo ni positive náà wà Prince ẹ ṣe bá mi pè sórí program kájọ yanjú ẹ̀ ọlọ́run bá wà pẹ̀lú yín ẹ̀wọ̀n ká àbára wa jà ìbéèrè ni mo dẹ̀ láìkì àwọn súùtù tẹ̀ wọ̀ yìí àtàwọn ago tẹ́ fi sọ́wọ́ ẹ̀ ní January twenty twenty two mo mọ ibi tẹ́ ti ya picture ẹ̀ jàre ṣáìdì ibi tí àwọn ṣé ṣé GT ṣe mọ̀ pé GT ló máa ń tún about ṣe èmi náà ti lọ ya picture níbẹ̀ ọlọ́run bá wà pẹ̀lú yín ṣe rí ẹ̀ láìkì Nàìjíríà tó mi àṣírí mo sọ fún yín kí ni mo sọ fún yín prince ẹ fẹ́ràn nàìjíríà tó mi ẹ tí béèrè lọ́wọ́ mi pé kí ló dé tí mo ṣe sọ bẹ́ẹ̀ no no no no ẹ má pọ̀ wọn lọ́mọ fúlàní wọn kì í ṣe ọmọ fúlàní ẹ fi wọn lẹ̀ ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé twenty fifteen tí mo padà wá sí nàìjíríà project mo fẹ́ ṣe sínú nàìjíríà màá ti beat project ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ owó tí mo ti run sínú nàìjíríà as a person mo rò pé tí ìrun owó bẹ́ẹ̀ mo sọ́rí gan-an Okay, ó dáhùn pé iná travel níbí báyìí ẹ máa ń travel gan àbí very good now kí ló ń pè ní nàìjíríà prince kí ni wọ́n ń pè ní nàìjíríà ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tá a bá ní nàìjíríà ẹ jẹ́ lọ change background mi ẹ jẹ́ gbé picture nàìjíríà wá because ẹ̀ ń sọ nísìnyí pé ká fẹ́ràn nàìjíríà àbí pé mo fẹ́ràn nàìjíríà now mo wá ń bi nísìnyí prince pé kí ni ẹ fẹ́ kí n fẹ́ràn nínú nàìjíríà ẹ̀yin ẹ̀kọ́ fún mi ní ánsà ẹyọ kan pé Kóìkì nǹkan ẹyọ kan mo fẹ́ kó fẹ́ràn nínú nàìjíríà kí lẹ fẹ́ kí n fẹ́ràn nínú nàìjíríà ìyẹn ni mo fi sọ̀rọ̀ ẹ jẹ́ lọ gbé nàìjíríà wá fún yín mo máa ń like challenge ṣe rí pé ìyẹn mọ́ pé ọmọ yorùbá à ń bára wa jà ọ̀rọ̀ ni kò kàn yéra wa ni ẹ̀yin bí mínísìn pé eléyìí ni máa gbé sẹ́yìn debt ẹ má sá lọ prince o ẹ̀yin lẹ dọ́rọ̀ lẹ́ o ẹ má sá lọ o ká jọ yanjú ọ̀rọ̀ yìí dáadáa o as an intelligent man i want to say i want okay any as an intelligent man i want you to say good thing about nigeria ẹ bọ̀ òun náà ni mo bí pé ẹ fún mi ní nǹkan tó jẹ́ yọkan tí máa fi sọ ọ̀rọ̀ nípa nàìjíríà ṣé security ṣé economy èmi sọ fún yín pé mo sì mi sá kúrò nàìjíríà ní nineteen ninety one ẹni kì í sọ good about Nigeria? dọ́là tẹ́yìn fi ń ṣe business mo rí pé ó dà pé máa ń travel mo ti lọ wo background image yìí bó bá jẹ́ pé Dubai lẹ́ ń lọ ẹ máa ra dọ́là láàárọ̀ yìí ní six hundred dollar sí no sorry six hundred naira to a dollar Nigeria produce you oh. ṣẹ́rí gbogbo Nigeria produce you yẹn etí British sọ fún wa nìyẹn ẹ̀yẹn fìyẹn sílẹ̀ ilẹ̀ mi pé Nigeria produce wa níbo ni Nigeria wà ní nineteen thirteen mo ní kẹ́ pé wọ́n lé kájọ sọ̀rọ̀ ká gbọ́hùn yín ẹni Nigerian produce you ẹ̀ eh, so tí Nigeria produce you níbo ni Nigeria wà before 1914 ṣẹ́mọ́ tó ń pè ní amalgamation ṣe ti gbọ́ rí ṣẹ́mọ́ tó ń pè ní amalgamation ẹ Nigeria produce me ẹ pè wọlé plus forty four ẹ rántí kẹ́ fi kóòdù sí plus forty four seventy four there is nothing called Nigeria okay Prince Alawo Abdulhakeem kò sí kankan tó ń jẹ́ Nigeria British or Britain ló provide orúkọ tẹ́ ẹ fi ń pera yín ní nàìjíríà there is nothing called nigeria okay ibi tí mo ti kọ́kọ́ knocking out yẹn kò sí kankan tó ń jẹ́ pé nigeria produce anybody ṣé mo pé wọ́n parọ́ fún wa nígbà tá a wà ní secondary school wọ́n ní river niger was found by mongopa tẹ́ bá sì ń bílíìfù yẹn that means pé ẹ tí mo ti kò bó kan ṣe ń lọ so mo wá rí nísìnyí pé ẹ̀yin ọmọ yorùbá tẹ̀ ń wà nílé ẹ ní nàìjíríà ló produce èmi our country is our country that kò sí nǹkan kan tó ń jẹ́ our country bàbá ìjàre ẹ fi ẹgbẹ́ ẹgbẹ́ kó bó ti ń jẹ yín lọ kò sí nǹkan kan tó ń jẹ́ my country kí ló ń jẹ́ my country ṣé kí lè mọ̀ tó ń pè ní country ẹ ní my country our country is our country either group kò sí nǹkan kan tó ń jẹ́ Nigeria is not a country please mo lè mo lè bá yín mo lè bá yín ayò yẹn délẹ̀ Nigeria is not a country kí ló ń pè ní country kí ni wọ́n ń pè ní country ṣẹ́mọ́ tó ń pè ní country you don't know what is called a country so using even ẹ̀tẹ̀tì narrative tempisita ó ṣò pé ẹ̀yin wà òkè nínú nàìjíríà but intelligent yín pé nípa pé à ń sọ̀rọ̀ country ẹ̀ mọ́ rárá etí hàn bá dẹ̀ mọ̀ no no no no mọ̀ educate wọn ni because wọ́n gbọ́dọ̀ gbé information yìí lọ sọ́dọ̀ ẹlòmíì wọ́pọ̀ bẹ́ẹ̀ o wọ́n ní kí n fi sílẹ̀ but part of bá a fẹ́ educate àwọn èèyàn náà lélẹ̀ because arákùnrin tó ń sọ̀rọ̀ yìí nísìn is ẹni tó bá rí wọn tó wọ suit yẹn nísìn yẹn rò pé wọ́n wà exposed ẹ̀ wà exposed kò sí nǹkan tó ń jẹ́ Nigeria is a country is a fraud Nigeria was put together for the economic reason of Britain máa lọ jẹun so there is nothing called Nigeria so the word Nigeria shows that pé ẹ̀yin fúnra ara yín tẹ́ pera yín ní ọmọ Yorùbá yẹn prince yẹn ẹ̀ ní understanding kan tó ń pè Nàìjíríà mo kí mọ́mi wa grandma Dúpẹ́ Agboola so using the word pé you were produced by Nigeria no no no no number one Nigeria kan ló produce mi ìyá tó bí mi àti bàbá mi lọ́jọ́ sunrun tọ́dẹ̀ bí mi wọ́n bí mi sínú ìlú tí British change identity ẹ̀ tó ń pè Nàìjíríà kò sí anywhere tó ń pè Nigeria. so i'm now gonna play so video Aerosmith la máa play kìlọ̀ fìrí one kan ti máa jẹ Prince ẹ má sá lọ ẹ jókòó kẹ́ gbọ́ ntí Aerosmith sọ. So ó dà ń pé as many of you tẹ wá nàìjíríà yẹn lóòótọ́ kò ń ṣe gbogbo yín náà ni ẹ ń dúró politics or anything but understanding yín nípa nàìjíríà ó lò gan and is part of the history tọyọ kúrò ẹ káàárọ̀ mọ́mí wa grandma dúpẹ́ agboola ọ̀nà adéọlá mokínbà bàbá so there's nothing called nigeria and i wish you will understand that mo ò bá yín jà ẹ̀rí bá àbúrà wa but one thing i can say is prince mo bẹ̀ yín ẹ má lọ síta kẹ́ sọ pé yes lóòótọ́ wọ́n project pé Nigeria is a country but nísàlẹ̀ kò sí nǹkan kan tó ń jẹ́ Nigeria Nigeria is not a country and that okay maybe I should start with this ẹ sọ pé Nigeria is a country o oh, Jonathan da ẹ ká kọ́kọ́ play yẹn bí ẹ ká kọ́kọ́ gbọ́ ilé ẹ gbọ́ ilé náà ẹ jẹ́ ká play ilé Prince ẹ má sá lọ ẹ gbọ́ ilé náà tá a bá play ilé tán màá play ti Jonathan so that kẹ́ lè mọ̀ pé kò sí Please, how many companies did you have to help people in Nigeria before abuse the good country? There's nothing good about Nigeria. Bàbá ìkẹ́ kó ṣe ń ṣe yín lọ jàre kò sí nǹkan tó good in Nigeria. A ní Nigeria is a country. Ẹ̀gbọ́n kan tí Jọjà Akínọlá sọ níbí. Pertinent to Yoruba development is pertinent to Oodua development. Without Nigeria, we won't be where we are. 1962, we were far ahead of South Korea and North Korea. We were far ahead of China even. We had television before France we had raised them South Africa. Now look at where we are today. I think it's a shame that even any Yoruba man can be talking about restructuring at this point in time. What are we restructuring? This this this country that is already shot to pieces? I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. The, the Prince sọ pé giving Nigeria a chance it shows that mo gone understanding yìí mo ní mo ní bóyin pé ìtorí pé àríra tó ta bá ríra náà tá a máa bára wa jà ni no but understanding yìí nípa nàìjíríà ẹ understand ẹ má parọ́ intec ọmọ ni pé wọ́n bí gbogbo wa sínú nàìjíríà inú nàìjíríà láti operate láti 1960 but ǹjẹ́ yìí mọ ìpínlẹ̀ nàìjíríà ǹjẹ́ mọ ìpínlẹ̀ nàìjíríà so ẹ̀yin wà mo kíyàwó àbíbá mo dẹ̀ kí dada prince ẹ̀yin wà lára àwọn tó ṣì àzíù pé ìlú kan wà tó ń pè nàìjíríà because information tó fún wa nìyẹn but ẹ kọ́kọ́ jẹ́ ká gbọ́ in tí ẹ̀gbọ́n wa ìsọdélẹ̀ tán ká tó wá play ti Jonathan. the case of Yoruba Nation Nigeria has come to an end. If, you don't, allow we Biafrans to go, that zoological republic of Nigeria will be a worse place. place. than, than Somalia. And, and today it is happening. And, and if you have not applied for your Somalian visa, please try and do so. That's a Somali visa. Try and do so as quickly as possible because the zoo is on the path of destruction and there is nothing man can do to reverse it. Mark today's date and what I'm telling you. Nigeria will be destroyed beyond human comprehension. I'm Thinking about mo mọ̀ pé ọ̀rọ̀ Nnamdi Kanu yẹn máa bí inú bọ prince mo mọ̀ pé ẹ̀yẹ́ tàwọn Ibo, gbogbo èèyàn náà ni Igbo náà láìkì yín wọ́n ti gbẹ̀kọ́ mọ́ gbogbo yín lọ́wọ́ ẹ ṣáà make sure pé ẹ keep property dáadáa prince tẹ bá gbọ́ fídíò Jonathan yìí tẹ bá tún sọ pé Nàìjíríà is a country á jẹ́ pé kò sí nǹkan tí mo lè sọ fún yín ju pé understanding yín nípa nǹkan pé Nàìjíríà kò lè kò lè ẹ kò lè yé yín mọ́ eléyìí ń ṣọ̀rọ̀ beer parlour conversation à ń sọ ní bíbá à ń sọ̀rọ̀ maturity mo fẹ́ fídíò yìí tá a máa play nísìn wà láìta láìsí náà bí láì two minutes eighteen seconds ni mo fẹ́ kẹ́ farabalẹ̀ kájọ gbọ́ kẹ́ wá kọ́mẹ̀ntì padà ẹ má ti kọ́mẹ̀ntì nísìn no àṣẹ máa bára wa jẹ bá wá nàìjíríà gan sẹ tá a bá jọ jókòó lórí pẹpẹ sùn sábà máa bára wa jà ní nígbà tá à ń ṣe idiot people bí àwọn ṣó ẹkọ rí bẹ́ẹ̀ ṣó ẹkọ rí bẹ́ẹ̀ lọ ti ń bára wọn jà ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ bíbá prince two minutes eighteen seconds ní fídíò yìí tẹ́ bá gbọ́ tán ẹ wá express kí ni understanding yìí because ṣe mọ̀ pé Jonathan ló fẹ́ sọ̀rọ̀ nísìnyí Jonathan is a former president ó sì lọ kí Tinubu gbogbo alamọ yẹn ẹ farabalẹ̀ kájọ gbọ́ two minutes mo dẹ̀ ní interrupt tàbá tẹ́ bá ti wá gbọ́ tán mo fẹ́ kẹ́ comment pé ọ̀rọ̀ gómìnà kẹ́ pè wọlé ẹ̀ pè wọlé bí ẹ̀dẹ̀ ń bẹ̀rù ni ẹ ní láti bẹ̀rù nọ́mbà mi ló wà lókè yẹn plus forty four yẹn but ẹ jẹ́ ká gbọ́n tí Jonathan sọ kémi gbẹnu mi dákẹ́. How we've been having this conversation about the unity of Nigeria. And I reflect back at some of the prominent statements made by some of our founding leaders. And I feel that probably this will help us to have a conversation on the Nigerian unity. I just brought four, not to bore you. First, and I'm quote, and I quote, not my statement. Nigeria is not a nation. It's a mere geographical expression. There are no Nigerians in the same sense as there are English, Welsh, or French. The word, the word Nigerian is merely a distinctive appellation to distinguish those who live within the boundaries of Nigeria from those who do not. This is accredited to Chief Obafemi Awolowo, the former Prime Minister of the Western Region. The second one, and I quote, it is true that we politicians always delight in talking loosely about the unity of Nigeria. 60 years ago, there was no country called Nigeria. What is now Nigeria consisted of several large and small communities, all of which were different in their outlooks and beliefs. The advent of the British and that of Western education has not materially altered the situation. And the, men, and the many and varied communities have not knit themselves into a composite unit. This accredited to Sir Amado Bello, former Premier of Northern Region. They thought, and I quote, since 1914, the British government has been trying to make Nigeria into one country. But the Nigerian people themselves are historically different in their backgrounds, in their religious beliefs and customs, and do not show themselves any sign of willingness to unite. The Nigerian unity is only a British intention for the, for the country. country. prince kí lẹ gbọ́ níbi tí ẹ gbọ́rọ̀ dé yẹn ṣé ẹ gbọ́ understanding tí jonathan sọ níbẹ̀ yẹn ṣá ṣé kí n tún ṣe àyàngbífọ ẹ àbí ẹ understand ẹ oh yes sir kí lẹ ìwúlò àbẹ̀rẹ̀ má bẹ̀rù i don't pay anybody only god kí la ti sọ nísìnyí tẹ́ tó sọ̀rọ̀ lọ́n ẹ n tó máa ń sú mi pè láwọn èèyàn wa nìyẹn kí la ti sọ nísìnyí tẹ́ tó ń gbọ́rọ̀ jáde nísìnyí kí la ti ń sọ nísìnyí ẹ ní láti gbọ́rọ̀ ẹ àbẹ́yìn náà tún gbọ́rọ̀ dúpọ̀ ní tìrì ni ó ṣe jẹ́ pé tá bá ti ń sọ̀rọ̀ kéékèèké báyìí ọ̀rọ̀ Ọlọ́run la máa máa tì síwájú ẹ fi Ọlọ́run sílẹ̀ my dear brother it is Nigerians spoil Nigeria we will get the fault out ah, bàbá Yorùbá kọkọ mi I'm gonna leave you alone you are not getting the message these are the stumbling block that we have at home so gbogbo tí Jonathan sọ nísìn níta ń rí bẹ́ẹ̀ ni pé Nàìjíríà ló spoil Nàìjíríà yéé o ẹ̀yin èèyàn wa ṣe rí pé ọ̀rọ̀ táwọn sọ lójoojúmọ́ kò gbọdọ̀ stop ṣe rí i pé awareness tá à ń ṣe yìí kò gbọdọ̀ dúró fúnjọ́ kan ṣe rí i pé ẹ nídìí platform tó yẹ pé iṣẹ́ tiẹ̀ ni pé ojoojúmọ́ tó bá ti ń jí báyìí Yorùbá nation nìkan ni kó máa sọ ẹ̀gbọ́n tí prince tún sọ nísìn prince tún sọ nísìn pé my dear brother yes mo dẹ̀ like ọ̀rọ̀ yẹn ṣe rí i pé àwa Yorùbá ìta máa ń lò nìyẹn ṣe rí i pé ìtí bàbá Akíntóyè náà lò nìyẹn my beloved brother because brother lájọ jẹ́ but brother wa to understand understand pé a kì ṣe Nigerians wọ́n ti ní kí n lọ jẹun ẹjẹ prince ẹjẹ lọ jẹun ẹjẹ n play the last one eh, ẹ máa gbádùn yẹn náà Dr. Ugu nìyẹn eh, ẹ gbọ́ ti Dr. Ugu náà yẹn máa tó five minutes so kó tó tán màá wá play nǹkan míì prince uh, thank you so much for joining the broadcast this afternoon but kò sí nǹkan tí mo fẹ́ sọ understanding yẹn Oh, ìjáyàjáyà mú kí ẹ mú kí you are not going to get the message so ẹ jẹ́ Dr. Ugo. They wanted, they wanted to be separate from the country that the British Empire had imposed on us, which was this country of Nigeria, where they kind of just kind of took a bunch of independent nations who don't have anything to do with each other, don't even speak each other's language, don't relate. Many of them were even enemies and warring at the time, smushed them all together and drew these arbitrary lines around them mm-hmm. and called them countries and named those countries. Right. And then said, now y'all get along and do a country for us and be a, a union for us. And then go through, you know, contentious, bloody independence processes that never really yield any real independence. You're still part of a commonwealth afterwards. True. And you have the eternal meddling in your affairs and the eternal extraction of your resources and the eternal fomenting of divisiveness and infighting mm. in order to be able to control you. This is what an oppressor does, a colonizer does. Uh, this is these are you know tactics and strategies of dominance. Right. We were subjected to that as a larger unit of Nigeria, and then when the Igbo people said, "We want our own thing," let's let's go and, do that. Well, it so happened to be that the territory that this new country of Biafra was going to be in included very, very rich oil reserves. Mm. And the British were not going to let go of that. Wow. And the people that they had put in power, you know, the, their puppet Nigerian governments weren't going to do that either because they needed it for the Nigerian project. Right. and Britain needed it for its own interests. Respond. My like question that béèrè yẹn. why Jonathan still Nigerian? This is a debate and we like challenges. Am I worry, on mi ti Cherry, reason tí a ṣì ṣe Nigerian jẹ́ is because the structure to the Nàìjíríà she yẹn exist. Níjọ́ structure about bá wá sílẹ̀ tí structure about bá wá sílẹ̀ ìyẹn la ṣe ń sọ pé a fẹ́ gba Yorùbá nation àwọn Biafra ṣe sọ pé àwọn fẹ́ Yorùbá country àwọn náà sọ pé àwọn fẹ́ Igbo country àwa náà fẹ́ Yorùbá nation country ìjọ tíyẹn bá ti ṣẹlẹ̀ kò ní sí kankan tó ń jẹ́ Nàìjíríà mọ́ Jonathan ò ní jẹ́ ọmọ Nàìjíríà mọ́ a máa jẹ́ whatever ìlú tó bá jáde látara tiẹ̀ so mo ní understand nìkan tí ẹ ṣe sọ pé kí ló dé tí Jonathan sì jẹ́ Nàìjíríà kí ló dé tí Koiki òun pariwo Yorùbá nation tí structure yẹn bá ti wálẹ̀ kò dẹ̀ sí ọgbọ́n ẹ̀ tí structure yẹn ò ní wálẹ̀ because at least as an educated man as you are ẹ ti gbọ́ pé àwọn ìlú kan náà ti bírèkì rí àwọn ìlú wo ló bírèkì rí màá mú fídíò ẹ̀ jáde mo máa prepare ní background wá ọ̀tá bá fi gbọ́ Dr. Ugutan thank you so much for enlightening us Prince mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ní láti bú Prince understanding ni ibi tó yé wọn ọmọ náà fi ń sọ̀rọ̀ wọn ò ń ṣọmọ Haúsá wọn dẹ̀ ń ṣọmọ Fúlàní kò lóun understanding ẹ̀ wọ́n ní kí ló dé tí Jonathan ṣì ń jẹ́ Nàìjíríà tí Jonathan bá ń sọ Jonathan ń sọ history fún yín ìtàn tó yẹ káwọn àwọn àwọn parent wa tó yẹ kó sọ fún wa bọ́ọ̀ sọ fún wa òun la ṣe ń gbé jáde ní méjì mẹ́ta mo kí grandma ìyá mi comfort ológunjà mo kí ẹ̀gbọ́n mi ọlátúnjà ó fẹ́ so understanding nìyẹn pé kí ló dé tí Jonathan ṣì ń jẹ́ Nàìjíríà is because that word Nigerian has been removed no has been uh, uh, the word tí Jonathan ọba fi jẹ́ ọmọ ìlú ẹ̀ gangan wọ́n ti yọ kúrò ní 1914 so wọ́n ti change narrative yẹn both Hausa Ibo, Yoruba, we all contribute backward of Nigeria no ìrọ̀lẹ́pa kò sẹ́ni kankan tó contribute ìrọ̀lẹ́pa níbẹ̀ yẹn British gangan ló dá wàhálà sílẹ̀ bọ̀ ẹja gbọ́ Dr. Ogutan mama play the other video which will cover my screen ìyẹn arodo smith but for now ẹ gbádùn Dr. Ogwu Itandele. and useless. so Great Britain got directly involved in this civil war and in the war for independence and decided that they would do everything to make sure that Biafra did not go. Wow. Mm. And this everything meant directly funding genocide of the people of Biafra. And they drink, they fornicate, do all sorts of, they do all the things that all human beings do. So it's not a question of religion. There's no, there's no question of anybody being truly a Muslim there. You know, even, I mean, I knew a chief judge who was supposed to be leading uh, uh, Muslim prayers, who anytime he came to me uh, in my official residence, he would put a, a brandy or whiskey in the in in in, in a mug and be drinking and he would smoke and all that. So I don't think it's religion. When they started this Sharia, how many of them are obeying the Sharia? How many of them? No, not, not none of their leaders. So it's not religion per se, but they use religion to deceive people and say, uh, uh, Hausas, I mean, Hausas were not Muslims at all. So they say, well, let's give you a superior religion, we'll give you Islam. But that didn't apply to the South because we've had Muslims in Yoruba land even before 14th century. So truly, what we are fighting against, or what is going on, is clash of cultures. And civilizations. And civilizations. That's right. Not merely the Fulani versus the Igbo or the Fulani versus the Yoruba. No. It's clash of civilizations. Yes, clash of civilizations and clash of cultures. Yes, you're hmm. right. That means we have not really integrated as a people. Never. We have never been. So the word the Nigerian people is a fallacy. Is that what you're saying? Yes. Because, again, in those days, you would say Eh, there, were, there have always been Igbo markets, uh, markets in uh, Enugu. There have always been sabos in Shagamu. But those sabos were occupied by most by Hausas. Hausas are peaceful people. We traded in Kolanot. We didn't. We did even the few Fulanis that came with them at that time. When you had a sabo in in Shagamu or in Ibadan here, they would still look for one Fulani man and make him their seriki. How did the Hausa accept they were, sub- they were, sub- they were subdued. The they were subdued. Despite their large numbers. Yes, they were subdued. Of course, they killed, they, they ruined, they, they, they, they, they, they, they, they extirpated their seven kingdoms. They killed their seven rulers and took over on, under the guise of religion. Another thing they used, they told, they used the word corruption. Oh, your people are corrupt. We are saints. Your people are corrupt. They've always used the word corruption to deceive people. But the jihad is over. How come the Hausa man is yet to claim that house and earth again. It's just now that the efforts we are making in the south have, be- have begun to yield fruits. You will be surprised to hear that now in, in Hausa land, we now have Hausa Christians. Never had that before. Never. You have now have Middle Belt Forum that are saying we are not Northerners, we are Middle Belters. We are not northerners. Don't call us northerners. Now, when you see a Jukum man or you see a Lantan man and you say you are Hausa or you are Fulani, he will be angry. He may even draw his dagger. Don't call me Fulani. I'm not Fulani. I'm not Hausa. What we did not know until recently is that when you call a Fulani man Hausa, he will be angry. He will say, Banzani. Because he knows that I'm superior to Hausa. Can you say I'm Hausa? But before now, before Buhari came, to establish his uh, suzerainty over Nigeria. We all, we all lumped all of them together for northerners, northerners, northerners. And like I wrote some four years ago, there's no north. There's no north that we used to know. There's, the north is dead. There's nothing called north anymore. So there's a Fulani now standing on his own. He's standing on his own. There's no more north. If they try any war today, oh God of mercy, the kind of creation, you had in the army, the military in 1966, will never happen again in this country, if there is a country at all. You will not find a Hausa soldier now, I mean, an Igbo soldier going to Enugu to kill a fellow, fellow Igbo. You will not even find an Igbo soldier coming to Ibadan to kill a Yoruba man, or a Yoruba soldier going to Enugu to kill an Igbo man. It will not happen again. So the Lantan people, the Benue people will never ever allow themselves to be used by any Fulani any Fulani mischief maker. So if I'm getting you right, your argument is that the Fulani hegemony has been broken. Dead. If the Fulani hegemony has been broken, yes, does it mean that the social, the social structure of Nigeria is about to witness a very hard hit that will lead to a new Nigeria? Yes, for those who I agree with to the extent of the fact that there are still some people who want in Nigeria, uh, a group that I don't belong to. But for such people, yes, uh, with the weakening of Fulani hegemony, there could be in Nigeria that will integrate the Suba Fulanis, the tough Fulanis, and see reconstructure, rebuild, and then have a Nigeria that should be. But I, as a person, as Tola Dini, believe that it will take probably a thousand years to change the mindset of a Fulani person whose philosophy is kill, maim, rape, send away people from their land and let me occupy it. That is the bush Fulani. It is the bush Fulani. Not the town Fulani. Not the town Fulani. And the town Fulani is more in number. No! The town Fulani is less than 1%. How did you get that figure? Oh, go and find out. Let them allow. Let, us, let us let them allow. It says, "Who are the from Fulani? The very few, the few, the ones, the ones who have in Abuja, or the few that dot, uh, that dot uh, spaces in Sokoto. I'm sure that you know that Sokoto, as we speak, is not a Fulani. It's not a Fulani town. Is it not? No, that's mistake we make. Sampara is not a Fulani town. There are more houses in Sampara than Fulani. There are more in Kano than Fulani. But the Fulani govern. They are in town, they are in charge. Yes, so it's their town. <laughs> Yes, yes. By, by subterfuge, by cunning, by, by, by crookedness, by all sorts of uh, gimmickry. Or by integration. Not integration, by intimidation. And they are, they, I said they are particularly savvy. What they did to the rest of Nigeria, when they realized that the Fulani in the military, they could no longer use the military to retain power indefinitely. Since they had power they had, and they had access to the treasury, they say, oh yes, uh, Edmund is from the east or wherever, brilliant man. He may likely oppose us and contest with us and rival us. Let's make him an ambassador. Let's give him an oil block. Let's make him a billionaire. We padlock his mouth. Let's get an Abiola. Make him a billionaire. Let's get this. Let's get that. And make them big. They will never be able to look us in the face. Then we can continue looting the treasury we, we can continue. once we have, when we are, we, are, we, are, we, are, in control of the treasury, we are in control of everywhere. So we can hire thugs, we can do whatever we would like. And that is why they introduced what I call plutogaki into Nigerian political uh, etymology. Plutogaki. Meaning? Plutocracy is the government of the rich. Yeah. Oligarchy is the government of the muscle men. come to the programme. Thank you. May I say how delighted we are to be on Passion. We've looked forward to speaking to an African television station for decades. <laughs> this is something we have looked forward to for such a long time, and we are so happy to be here. Thank you. Mr. Aaron Smith was a young, bright, and principled Oxford University graduate who was recruited by the colonial office and posted to Nigeria. He took his final, uh, final examination a year ahead of his class. He also married Mrs. Carol Smith, whom he met while they were both at Oxford University. Together they went to Nigeria, where they had their two children. Mr. Carol Smith, you were featured in a program uh, recently by BBC Radio 4 yeah. uh, titled Document, and that was hosted by Mr. Mike Thompson. You were alleged that the British government rigged the first and most important election in the history of Nigeria in 1959 in favor of the North. Am I correct? Yes. How long were you in Nigeria for? From 1955 to 1960. And we were based in Lagos. I was on the staff of the Department of Labour. I was largely occupied with employment problems, all the employment exchanges, and statistics and international reports and was kept pretty busy. I was also stationed in Lagos in charge of the capital and the port. I was the port labour officer as well. And I also devised a port labour scheme and later a social security scheme, which was one of the first in Africa, which guaranteed workers some income after they'd finished work it was a, um, a providence scheme. As I say, it was called the National Providence Scheme, and I was very proud to have put that on the statute book. I was going to ask you what your role is. You've mentioned three important. Is there any particular name given to your office while you were there? Just labour officer. I was a labour officer, a senior civil servant. Okay. I only intended to stay in Lagos initially for two tours of duty. Although, because of this conflict with the elections, there, was, uh, there were difficulties. Actually, government wouldn't let me leave the civil service they were determined that I should stay in the civil service after my two tours. And I was offered very considerable incentives, including a knighthood, to stay and work for government. Primarily this was because I had access to state secrets. I learned, and the Governor-General himself confirmed this to me, that the elections were rigged, contrived. The intention was that the North should rule Nigeria. Even in 56, the Northern leaders were very proud and were saying if they couldn't run Nigeria, never mind elections. They might not join Nigeria. They might leave. And we all thought, well, how would they survive? There were no industries. There's not a great deal of agriculture, some groundnuts in the north. This wasn't very practical at all. And then it was, the Governor General seemed to be thinking that the North couldn't, even if it won an election, rule Nigeria by itself. The, the South wouldn't stand for that. So there had to be a partner, either the Igbos in the east or the Yoruba in the west, to team up with the North. What he didn't want was for the two southern parties, the Igbo and the Yoruba, to team up to form the government because he believed the North wouldn't tolerate that and talked about leaving the Federation. So as I learned, in a small way at first, but very rapidly I learned about the election fixing and as I say, this was confirmed to me by the Governor-General. He actually said that he wanted me to know the truth because he wanted me to know how much trouble I was in. You mentioned statistics. You were collecting figures. Yes. Is that for labor and unemployed people only or general? primarily, but obviously my interest was in the population of generally. Nigeria. Yes. And Awolowo, the Yoruba leader, uh, leader of the action group, yep. and Chief Enaharo, they too, other people were saying, where are all these millions of people in the north? Where are they? We're going up there to campaign. We want to know, you know. And um, you see all these, you know, thousands of miles of not very developed countryside, and yet the northerners are claiming that uh, their voting registration figures are larger than in the south, you know, larger far more people up there. Well, actually, if you went through the Igbo land, you know, Enugu and that, you saw lots and <laughs> lots of people. If you went to Ibadan, uh, again, Ibadan teeming you know, with millions of people. But we didn't actually see many northerners, and obviously not many northerners at that time came to Lagos. So this did arouse suspicion. Now, the Europeans, you know, not stupid, we are watching what's going on in Nigeria, and we too are beginning to feel there's something not quite right here, that maybe the elections are not going to be as straightforward as they're meant to be. Nigeria was being described as the showcase of democracy, and it was expected that the nationalist leaders would went through. But actually, when the election results were uh, announced by the Governor General, before the vote was even in, didn't vote, didn't count for that, he didn't wait for that. I have to tell you, the British were counting the votes, and the British cannot be trusted. They look after their friends. Loyalty is the big thing for the British, and we were friends with the emirs of the north we looked on people like Inaharo and Awolowo as rather dangerous people. They might even be communists. That's ridiculous, <laughs> actually. They couldn't mm. be hmm. communists in a thousand years. But this was a sort of thing that was being said. And we were, uh, Europeans, were getting a bit worried about all this. It wasn't quite the honest, straightforward election that we were hoping for. Apart from uh, Professor Anderson and Dr. Patrick Wilmot that supported your submission on the rigged election. There were other people who also served in the colonial office uh, in your days. I mean, who opposed to this uh, submission? initially, I was um, uh, uh, warned of what was going on by my senior officer, a Major Bunker. I didn't know. And I knew that uh, the Governor General had directed me to take all the office staff of the Ministry of Labour to help Chief Okoti Ebo in politicking in Warri. And this was most irregular, and I refused to do this. Having refused an order, I know what the drill is. You resign. I resign my post. That is the proper thing to do. What they did then was rather devious. They persuaded me to withdraw my resignation, and when I did, they sacked me. It didn't go through, but they, I thought this was a bit low after I'd resigned and was prepared to leave the country. This was not very nice behaviour. They later withdrew this uh, and said that I had been of some service to the state and actually commended me for what I had done and said I would, could leave Nigeria with splendid testimonials and we shook hands on this. And this was done with the recognition of the Deputy Governor General, Sir Ralph Grey. And then I left Nigeria the first time and took up a job as a personnel officer, a very big job, with the Esso refinery. And then government came after me, declared that I was a traitor, and I had betrayed the British people, ought to be imprisoned. And I lost that job. And then they came to me again and said, it's all been a big mistake. Dreadful mistake. I'm a jolly decent chap, you know, Oxford chap. And they put me on a plane straight back to Nigeria where I'd make up for the time I'd been away, there was a great deal of good work for me to do, and we fell for this. We shouldn't have gone back, but we did. Now, um, if you recall what you said about the role of the Governor General and the attitude of the British government in particular uh, regarding the fear that Awolowo, Okutiebo, and the lot of them from the south are dangerous is there a particular reason? It, why, why, the fear from the British government? Cool. Is it that they don't want to release or relinquish Power. Nigeria? They still want to they control wanted, Nigeria? They knew that the North would do as they said after independence. If it had any, the North would just, because it was their habit, they were, they liked the British, whereas the nationalists were an unknown factor. Actually, on the, when they took the flag down and hoisted the Nigerian flag, not one of the major nationalist politicians was there. They weren't even on the platform. This was incredible. These were the people who had sought independence. The people in the north didn't want independence. They didn't want the British to leave. So this was a farce. And for most Europeans who were very close and watching this, we were disgusted. We thought this really had been manipulated, this election. It was unworthy. It was unworthy of the British people, this. This was no honest, straightforward thing that you would expect Britain, the mother of parliaments, to do. This was cheap and low and criminal. And I opposed it. And I opposed it then, and I've opposed it ever since. And I'm telling you the truth. And I was warned, if I told you this, this state secret, my life could be forfeit. Earlier on, you said the British government wanted the North in alliance with either of the southern uh, yes. uh, region, either with the Yorubas or with the Yibos. But I mean, with, with, without which they yes, cannot. They, they, can't do it. This rule the country. The problem was that a Wallowo was a highly principled man. Okay. You didn't talk to a Wallowo about squalid deals and fixing things. A Wallowo was not that kind of person. If you read his books, this man was a world statesman. And his young lieutenant, Chief En, Colonel fọ́run Harold Smith. Baba Kito a reference to him in, the. Uh, I think, letter Takose Buhari. I'm not going to argue with that man anymore because I can say that they are all just stone block. But they know the right thing, but they're living in denial. So I'm not going to waste my energy. I've done what I can explain to him and it's just playing it's playing it's playing around it's playing me and i'm not going to give that room anymore uh, let me take this call hello About mute background ẹ mute background mute background ẹ mute background The fi ń whatever thing please bá program please. ẹ lè máa gbọ́ra yín nínú ilé ká tún máa gbọ́ra wa àgbọ̀ yín. ẹ lọ ẹkọ ètò. ètò nìyẹn. ẹkọ ètò. ètò nìyẹn sọ. Ọlọ́run á máa ràn wá lọ́wọ́ ah, inú mi dùn láti yẹsù sí orí programu ilé ni ẹ jọ̀wọ́ fẹ́ sọ̀rọ̀ ẹ tẹ má bínú sí àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ṣé ń gbọ́ mi. ẹ máa sọ̀rọ̀ lágbọ́n ń sà. yà ó tí mo ṣe dá sẹ́kúrẹ́tì mo mọ̀ pé ohun tí ẹ̀ ń ṣe ó lè dára náà ni. ọgbọ́n ẹ mo dẹ̀ ń wo gbogbo fídíò tẹ̀ ń ṣó yìí pátápátá lóòótọ́ bẹ́ẹ̀ ló ṣe rí ṣùgbọ́n nǹkan kan tí mò ń fẹ́ kẹ́ ẹ wò nípa wa ni pé àwa tí gbogbo wọn máa ń jà fún ètò lẹ́yìn àwa díẹ̀ la mọ ọ̀kan ara wa o ṣe rí bí ó ṣe wọ́ láti ìsàlẹ̀ wá yẹn bẹ́ẹ̀ni sà. nkúmukúmu àwa èèyàn wa ẹ̀ náà ló kúkú wọ́n ti ráwọn british kan sọ ìkan ẹ̀rí kí nǹkan plé so kí nǹkan plé yìí òun náà ló fún àwọn tí wọ́n gbé agbára lé lọ́wọ́ ní chance láti máa rò pé àwọn làwọn ní property but nínú ọ̀rọ̀ ẹnìkan tó sọ̀rọ̀ síwájú ẹ rí pé àwọn èèyàn wa náà ni wọ́n ń lò tí wọ́n bá ti fún wọn lówó àbọ̀ fún wọn níwò. àwọn èèyàn tí wọ́n ń lò yìí nínú wa náà ni wọ́n wọ́n pọ̀ jù wá lọ ṣé ẹni tí a bá gba orílẹ̀ kankan àwọn èèyàn yìí náà ló máa kọ́ téèní nínú wa. ṣé ẹ i pé àwọn èèyàn tí wọ́n bàjẹ́ tó bá tó bá pọ̀ tí wọ́n jẹ́ kí tán so mọ́ tí wọ́n jẹ́ káwọn kú lọ́wọ́ orí sí tán so àwọn ìdáradára míì tí wọ́n ti sọ ìwọ̀n àwọn èèyàn yẹn ò kúrò àwọn èèyàn yìí náà láàjọ gba ta gbígbà. no mo disagree pẹ̀lú bẹ́ẹ̀ ṣá jẹ́ kí n kọ́ mi díẹ̀ n tí àwọn tìjọ́ náà lọ́hùn tó mọ̀ òun làwa ṣẹ̀ mọ̀ wọ́n mọ gbogbo eléyìí gbà yẹn o ẹ má ká parọ́ fúnra wa ọ̀ dáàdì n ta ṣe ah, mọ̀ nísìn ọ̀rọ̀ máa gbọ́tàn it was in two thousand and seven i'm sure pé àwọn tó yí bàbá wo tọ́jọ́ ṣe pẹ̀lú bàbá wo lọ́wọ́ gan-an mọ̀ àwọn bàbá wo lọ́wọ́ gan-an mọ̀ ipa tí Britain ń kó lẹ́yìn láti fi destroy wọn tọ́ba tẹ̀ mọ̀ díẹ̀ ni but because of the new archive of information tó ń jáde òun ló ń fún wa ní understanding ok èèyàn mélòó ló mọ̀ nípa nineteen ninety nine constitution. mo gbọ́ yín sà. tí wọ́n pè ní destruction yẹn kì í ṣe destruction pé wọ́n rò pé wọ́n ayé ìwé britain ò ní tẹ̀sán bí tó ti destruction lọ́wọ́ àkọ́wọ́ wọ́n bí nípa àwọn èèyàn smart ẹnu àwọn ò lè ká yìí tó ti yín sìn wọ́n mọ̀ pé àwa ò ní gba ìgbà gbà àbí àwa náà ti lu ọ̀pọ̀ tẹ àwọn bàbá yìí. ẹ ìyẹn náà ṣe okay because I interact ní sinimá bìrù and that's why they will give Tinubu the backup he needs just to keep that formation going but in the long run in the long run when we have a nation we will be competing with them based on whether the people tó sì fẹ́ tó fẹ́ gbìdá ọ̀dàlẹ̀ ni kò sí kọ́ńtì tó sọ̀dàlẹ̀ bí German ṣe wà nísìn a sì láwọn tó ń dalẹ̀ against German ní British so gbogbo yẹn is just a normal thing but the most important thing is. yeah. okay yeah. ó Yeah. wù mí kí orílẹ̀-èdè àkàn tó ń pè TNT tó sì sọ̀rọ̀ kí ni kí lorúkọ student ló pé àwọn èèyàn wa gan nígbà wọ́n ń ṣe oríṣiríṣi ká. ṣẹ́rí gbogbo ẹni sùúrù bàbá ṣẹ́rí gbogbo àwọn ọ̀rọ̀ yẹn táwọn sọ yẹn àwọn the basic things ló ń discuss ẹni tó bá sì ń sọ pé ọ̀rọ̀ Tinubu nǹkan mo ti sọ pé gbogbo tí Tinubu máa lò àwọn nǹkan tí ní kì í máa sọ fún pé eight years mọ four years ló ṣì ní gbogbo tó máa lò kọ́nà fún alẹ́ mi gúngùn àwọn òhètè twenty thirty one ni mo máa ń sọ tẹ́lẹ̀ bọ̀ àwọn èèyàn ló ní kì í máa sọ twenty thirty one mọ four years ló ṣì ní by twenty thirty one gan tó bá tẹ̀ gba the next four years Tinubu will be eighty seven what next ọ̀rọ̀ student la mama ask ọ̀rọ̀ ọ̀rọ̀ student ṣe gbogbo yẹn àwọn yẹn the basic things là ń sọ làwọn yẹn ń discuss yẹn current situation ni gbogbo àwọn TNT ń sọ èmi ń sọ projection of the next mo sọ nínú program mi pé ibo ni Yorùbá máa wà in another two hundred years by twenty eight twenty three èmi ẹ̀yin gbogbo wa kọ́lọ̀ fún alẹ́mí gígùn will be gone by twenty eight twenty three and that's eight hundred years a máa ti wà ní twenty nine century sọ̀rọ̀ student lò rẹ̀ máa sọ nígbà yẹn no we are talking about a long term. Uh, so no ó dá báwọn yẹn ṣe ń discuss gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn because these are the current situation of things there is nothing wrong in that mo ń gbọ́ yín ẹ máa gbọ́ láti fi wà àwọ̀ èèyàn hàn àwa tí wọ́n dẹ̀ ń bẹ́ẹ̀ náà ni àwa náà jẹ́ Africa yìí pé ìwà tá a máa ń kan lẹ́yìn odi tá a bá débẹ̀ kan tá a bá rí opportunity ká tó wá sọ ní ìlú bàbá wa. Àwọn àwọn English àwọn ẹlísìnwó àwọn ẹlí ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ yẹn àwọn àwọn English ló ṣiṣẹ́ yẹn gbogbo pé à nífẹ̀ẹ́ ara wa níta àti nínú ilé iṣẹ́ ọwọ́ àwọn English nìyẹn mo gbọ́ yín. Eh. Ẹ wo ìgbà tí ẹnìkan wà náà lórí ẹ jẹ́ pé ó sì kú ó sọ ìwọ olùdó fẹ́ wù nípa ṣọ́ọ̀ṣì ìdílé àbí tó fẹ́ lọ. gbogbo ẹ gbogbo ẹ lèmi náà ti gbọ́. nígbà tí akọ́kọ́ bẹ̀rẹ̀ ló bá lè fi ilé àti ẹ̀fíjì ọ̀pọ̀lọpọ̀ gan ló ń wò pé kí Tinubu tàbí àwọn ọba lọ́jọ́ ìwà ṣùgbọ́n àgbà àgbà kúrò lè ní Tinubu yìí ṣé kí Tinubu bá jọ ìwà àgbà yẹn ẹ lè pè tó kò ní ẹ̀ẹ́dẹ̀ tó bá ẹ̀ jù wá. no uh, now is another argument níbẹ̀ yẹn ṣé ó máa fowó sílẹ̀ kò fèlè sílẹ̀ àti kọ́kọ́ gba tẹ́ríkì ṣe rí the most important thing tí ẹ̀yin ò tí ì get ni pé ṣé nísìn kí bí Tinubu ṣe wà nínú system pẹ̀lú àwọn Fúlàní àti pé kó join Yorùbá nation tájọ wà nínú the same territory because the first thing tá kọ́kọ́ fẹ́ nullify ni pé identity arákùnrin kan nísìn òun kàn sọ̀rọ̀ Nàìjíríà pọ̀ ọmọ tán pẹ̀lú identity so identity yẹn gangan ó wà important nínú UK ṣe ok kí lè rò pé ṣe ẹ mọ ok mo mo mọ bí ìkórè ẹ sọ pé UK lẹ́wà ṣe mo reason ti Boris Johnson ṣe tó ṣe resign kó má bàa probe désàlẹ̀ kòkò ló ṣe resign so they are smart so kò sí pé bá ṣe ní pé Tinubu bá join Yorùbá nation ìyẹn tó bá join Yorùbá nation as at the time ó fún wa ní better way pé a ti kọ́kọ́ máa gba identity wa àjọ máa wá ṣe tó ń pè ní politicking àjọ máa pe tó ń pè ṣé ó ṣe níbi Tinubu ṣe wà bẹ́ẹ̀ nísìnyí tó ń lo nineteen ninety nine constitution lórí èmi àti yín tó ó pè bọ̀ wá ni tó bá gba Yorùbá nation yẹn a máa draft constitution mi mo sọ nípa Mali Mali máa lọ vote níjọ́ Sunday on the eighteen for a new constitution ṣé kò jẹ́ kí Tinubu propose fún constitution amendment change no no not, not even amendment. ẹ máa ẹ máa gbọ́ mr cox. tàbá tiẹ̀ wá tẹ̀wọ̀n pé ní ìsìn tó bá tiẹ̀ bẹ́ẹ̀ kó gbogbo ìlú àwọn kan báyìí ká kó bá lè lọ́kàn. kò lè ṣe nígbà because ó ní ambition wọn kò ní kò fẹ́ ṣe because ó ní lọ́kàn kò ní lè yẹ. ṣé mo pé kò rí èrè òkú èmi kan gbà pé kò ní ní lọ́kàn láti torí pé òun gangan ìlú òbí ní ìwòye ẹ̀yìn fò kan kó lè gan ṣe gan apá ìta kan tó wà nílẹ̀. ó oh, yẹ definitely gbogbo èèyàn mọ̀ yẹn. ó ti ó ti yẹ yín ṣùgbọ́n ìwúrò tí èmi rò bẹ́ẹ̀ ni pé à ń sọ̀rọ̀ nípa pípọ̀ tí a bá gbà ẹ̀yìn kan tí a bá gbà nǹkan tí ò bá pípọ̀ wa ojú kan náà ló wà. no no no no no no no no ẹni sùúrù ẹni sùúrù dáàdì ẹni sùúrù dáàdì ẹni sùúrù dáàdì kí ló dé tí regional ẹni sùúrù dáàdì ẹ jẹ́ ká jọ ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù if not ẹ mọ̀ pé number one ẹ interrupt because àìtí gbà pọ̀ mo kàn gbé wọlé ni so now a minimum, a minimum, ni mo ẹni sùn dẹ́ẹ̀bà ti agree pẹ̀lú mi then àti lo eight minutes is a waste of time i'm gonna cut it mo sorry gan èmi mo ni program èmi mo n control narrative níbí bá because mo ti ní káwọn èèyàn pè wọlé mo fún yín preference ni that's fine now ṣé nígbà tó ń ṣe regional government ṣáà rí ṣe so kí ló dé ta ṣe rí ṣe nígbà yẹn torí àwọn èèyàn wà. so kí ló wá fún yín ní impression pé àní Yorùbá nation yẹn ṣe. impression tí mo ní ni pé àwọn tó fẹ́ darí Yorùbá nation àwọn èèyàn yẹn irú àwọn èèyàn tí ó yáwó lọ́wọ́ yìí christian báyìí tó tó pọ̀ pọ̀ ìgbé agbára àwọn agbára àwọn èèyàn burúkú yìí ìgbẹ́ kò pọ̀ lójú àwọn èèyàn kan tó jẹ́ lọ tó fẹ́ ṣe orí kìíní tó yẹ pé táwọn náà bá dẹ̀ nílò àṣọ pé àwọn kan rí sáyẹn kí tó dé pé àwọn èèyàn ti wà tí wọ́n bá rí nǹkan tẹ̀ kí wọ́n rí sáyẹn wọ́n á kàn ìmọ̀ wọ́n á lè. ẹ eh, the same thing náà ẹ tún padà sẹ́yìn nìyẹn. ọlọ́pàá báyìí. ẹ eh, ní sùúrù dáàdì because we are in ẹ eh, ní sùúrù gbogbo yín lẹ́ ń sọ yẹn it's because we are in a system that is not working. ẹ jẹ́ kí n fún ní one clear example and i'm gonna cut off because mo ní to move further to the program ẹ tún lè pè lẹ́yìn tàbá now nígbà tí mo dé lu ní nineteen ninety eight ọlọ́pàá bá dáhùn dúró tó bá ní oní insurance á sọ pé yes oníṣọ́ránsì ṣé mọ̀ pé kò lè confam insurance yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ pépà lásán la máa ń fún wọn ẹlòmíín ṣe insurance yẹn ìjọ yẹn ló cancel ẹ̀ tó bá ti gba document wọ́n wá realize pé ah tí mọ́tò bá wá l'accident ẹni tó náà òun ní insurance ó wá di pé insurance yẹn kò wà valid mọ́ ó dẹ̀ sì ń lo insurance yẹn for one year òun dẹ̀ ti cancel ẹ̀ kò sanwó mọ́ kí lẹ́rìí pé wọ́n ṣe wọ́n upgrade the system so èyí tẹ̀ ń sọ pé àwọn nǹkan tó da àwọn nǹkan tó da kódà mo sọ fún yín pé Boris Johnson ìdí tó ṣe resign ẹrù kémi polo politics bíbà ìdí tó ṣe resign ni pé kọ́ má ba fi gbogbo ṣẹkẹ́ṣẹkẹ́ yẹn sí lẹ́sẹ̀ tán so ó resign so in the sense that pé ṣé tabagba country ṣé am no ṣé torí ẹ̀ nísìn ká dúró sínú Nàìjíríà ká máa lo narrative with different identity ṣé bá ṣe lo identity tó dání sìn ṣé òun ló dání no kò ní kankan ṣe pẹ̀lú pé ayé ti Tinubu àwọn tó ń support APC àwọn náà àwọn náà ní that impression mo dẹ̀ sọ fún wọn pé enjoy eight years èmi wá ń bi àwọn tó ń support Tinubu yẹn pé tó bá di twenty thirty one tẹ́ bá fẹ́ lọ dìbò àwọn èmi ò ní bá yín dìbò ṣé nọ́ọ̀tì lẹ máa dìbò fún torí pé haúsá kọ̀ọ̀kan ní aláwọ̀ yorùbá kẹgbẹ jáde mọ́ kódà ní primaries ni wọ́n ní aláwọ̀ bẹ́ẹ̀ bá kó gbogbo yorùbá síta ní primaries wọ́n máa make sure pé nọ́ọ̀tì lọ máa gbé lọ fún now it will be between the north and the south east mo wá ń bí ká tó máa lọ fáwọn tó ná endorse Tinubu yẹn ta ló ibo ló máa dìbò yẹn sí sọ́dọ̀ ibo ni àbọ̀dọ̀ haúsá ní twenty thirty one. ẹni tó bá bá kalẹ̀ náà wọ́n máa fi lọ́ọ̀rì. so tí ẹni ẹ bá wá débẹ̀ gbogbo wàhálà tí Tinubu bá ṣe ìyẹn bàbá wa lá Tinubu tó ṣe wàhálà lọ tó ṣe tó ṣe bọ̀ tí ẹni yẹn bá débẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí change gbogbo ẹ̀ because ó máa change ẹ̀bí Tinubu ṣèbí Tinubu ló yọ EFCC ja èmi dẹ̀ fẹ́ kó yọ gbogbo wọn kó kó Yorùbá síbẹ̀ nìkan ká marginalize wọn náà díẹ̀ kò mátà but that is just a short term situation so that is about it so I'm gonna go now because at the twelve minute eh, ẹ ṣe gan ni. ọ̀sán gbọ́dọ̀ bọ̀ ọ́ ṣe ká ẹgbẹ́ ká má ṣe ìgbà òjò ok nbọdẹ náà nbọdẹ náà ẹni ẹhẹ ẹgẹ náà ẹni sùúrù níbo lẹ́yìn ti rí violent nínú kan tá a ti ń ṣe láti ibi tá a ti ń gbébọ ṣẹmọ tó ń pè ní violent i'm sure pẹmọ tó ń pè ní violent. ẹ fi ṣẹrí oh, ẹ̀yin àti àwọn àwọn fámìlì yìí kọ̀ọ̀kan ẹ kí n bára yín jà. ẹ ah, ẹ eh, eh, so tẹ bá ń jà yẹn ṣe violent lẹ ń ṣe nínú ilé yìí àbí ní external because mo mọ̀ pé family kankan a máa ń ní. there is nothing about ẹ mọ ẹ bá wọn tó ń pè ní violent ni ẹ lọ wo àwọn IRA n tó pè violent ni there is no violent in Yorùbá nation even our utterances is not violent because I àìtí kò bọ̀ I ti nira wa nígi nísàlẹ̀ voice la fi ń bára wa sọ̀rọ̀. ẹ ìyẹn náà là ń ṣe lọ so non-violent ni ọ̀dà ọ̀rà i'm gonna let you go ìrọ̀lẹ́ pa tó bá dogun gbogbo yẹn àwáwí nìyẹn ogun lọ́njà ní ukraine tí mò ń monitor lójoojúmọ́ lórí social media so you see we have as many people that want Yoruba nation but they are still having this mind pé ẹ jẹ́ ká keep Nigeria ẹ jẹ́ ká save Nigeria ẹ ẹ̀ dẹ̀ lè save Nigeria saving Nigeria is as not saving your life we are talking about identity of people The identity of people and ń discuss. The identity of people that are important, indigenous people. So how can you say, eh, okay, ah, negotiate pẹ̀lú Tinubu la kọ lẹ́tà sí, even though he hasn't respond. So the topic today is all about negotiation, consultation, diplomacy. Mo ti sọ fún yín láàárọ̀ nípa United Nations, ẹ lọ program tààrọ̀ So all these sentiments, tẹ́yìn tẹ́ ń fi ṣe lórí pé Tinubu wà níbẹ̀ is a temporary measure. Tinubu is just a temporary measure. He is not going to be there forever. Tinubu ò kì í ṣe ọba tó ń control gbogbo Nàìjíríà. Sultan Osokoto gan control Nàìjíríà ju Aláàfin àti àfin àti ikú bàbá yèyé àti ọba Ọ̀jájá gbogbo ẹni mo fi sọ. Sultan of Sokoto ó ní iyì jù wọ́n lọ níta. Ìkọ̀ gbogbo tó bá fẹ́ wá sí Nàìjíríà àwọn àwọn English yìí tó ń pè ní English whether British àwọn tó kù wọ́n máa kọ́kọ́ lọ sọ́dọ̀ sultan wọ́n fún sultan of Sokoto ní mọ́ ọ̀wọ̀ ju ọba ilẹ̀ Yorùbá lọ i'm sure pé irú àpá àwọn kan mọ̀ yẹn wọ́n fún ọba sultan of Sokoto wọ́n fún ní ọ̀wọ̀ ju àwọn ọba ilẹ̀ Yorùbá lọ so kí la wá ń jà fún ṣé ìjà tá à ń jà ṣé ìjà ẹ Tinubu ṣe student loan kí ló kàn wá pẹ̀lú student loan temporary measure ní gbogbo yẹn kò bá máa ṣe student loan ó gbọ́dọ̀ run government we expect Tinubu to run a government we expect Bola Tinubu your president to run a government ṣé wa wà níbẹ̀ kó run government ni he has to run a government and he has to form a government and forming a government does not mean he has to now disagree with our own views as Yoruba indigenous people we are indigenous people Bola Tinubu knows the history ìyẹn ni lẹ́tà ta kọ́ sí òṣèpọ̀ seven page ni as compared sí Buhari ọmọ Fulani. so this notion pé ẹ eh, ṣe ẹ ẹ rí bàbá ìṣe gbé lọ ẹ ó wà bá náà ìmọ̀ á bè lọ́wọ́ pé níbo ló ti wà violent ṣé gbogbo rálì tí Ìgbòho tá a jọ ń ṣe pẹ̀lú bàbá Akíntóyè tó wà violent ni ẹ má parọ́ náà kò violent Nigerian police gan ló ń violent wa kò ní ṣàwọn nìkan lọ violent wọ́n violent gbogbo èèyàn ọmọ wa ní endsars àwọn tó ń ṣe endsars of believe in Yorùbá nation but akẹ́dùn pẹ̀lú wọn náà we cried with them we were upset we were angry pé kí lẹ paná fún because of ordinary protest kí lẹ parọ́ fún but I think so many Yoruba people as much as mind and heart ni pé bá a ṣe ń pariwo Yorùbá nation ká lọ close the chapter kí Tinubu máa run government náà tó bá wá ṣe tán ibi tó bá wá lọ ká wá tú wá open chapter ẹ ní irọ́ lẹ pa tó bá jẹ́ yẹn ni agenda yín kò sọ pé irọ́ lẹ pa irọ́ pa So since bàbá yẹn ti pè wọlé, Samuel opened the phone line and let other people add their own voice. It took twelve minutes of my time and I'm sure understanding èmi àti wọn láàárọ̀ yìí kò ń ṣèjà but most of you tẹ́ ń wò wá ní ilé àti abroad mo fẹ́ kẹ́ reflect ṣé identity là ń jà fún ni ṣé future là ń jà fún ni àbí à ń jà torí pé a love Tinubu ká wá fi ọ̀rọ̀ Yorùbá nation sílẹ̀ a lè fi Yorùbá nation sílẹ̀ o mo ní mi ni last man standing bó bá ti rẹ gbogbo wọn ẹnájì tèmi ṣe ń bẹ̀rẹ̀ yìí ẹgbẹ́ òsókè ẹ̀gbọ́n mi. mr gbọ́n. ń gbọ́n sà. the lord bless you. amen. ọmọ àti aya àti màmá wọn dúró tiẹ̀ gbàgbàgbà o ní fojú sunkún. láṣẹ Èdùmàrè. àwọn náà dẹ̀ ní fojú sunkún ẹ lórúkọ jésù. ẹ mo tètè pé wọlé because mi fẹ́ kí máa tó sọ̀rọ̀ tán yẹn kó kọ́rọ̀ ti pọ̀ lórí ẹ̀ so that a lè fún lésì díẹ̀ irú wọn pọ̀ bẹ́ẹ̀ sà òun náà máa gbọ́ báyìí irú wọn pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ nínú Yorùbá movement ńgbà yẹn gan kẹ́rí àwọn èèyàn wà wọ́n tún wọ́n wà so much myopic in thinking now nǹkan tẹ́ ẹ sọ yìí ni mo jòrò láti fi three years ago maybe eventually ìtùnú wọn bá kàn nínú iṣẹ́ yìí is a temporary mayor kẹrí gbogbo nǹkan tó ń ṣe yìí nǹkan tó ti gbé sínú ni o oró ló ó ń foró yaró ní báyìí either anybody like it or not Tinubu ń fi oró ya oró ni of course tó bá ní miss anika lọ gbé Buhari gbogbo wa dẹ̀ máa ma pariwo a máa ma yọ̀ kẹrí àwọn tó ti fi tó ti tó ti ṣára wọn lọ́gbẹ́ tẹ́lẹ̀ ẹ̀sán ló ń ké ló ń ṣe lọ́wọ́ it's not that pé bóyá on is well they want to be violent ó sì kù tó máa lé ọ. àwọn tó ti tó ti tó ti kó àgéjì ẹ̀ àwọn òwe ọ̀dọ́ta ọ̀hún tó ti mú àwọn ọmọ ìta àwọn kankan tó ráyè ṣe is going to do many things àwa dẹ̀ máa inú àwọn Yorùbá máa dògbò tí ń kọ́ ọmọ wa síbẹ̀ that is what is killing us is even happening in the churches The Omawani wa ni that is why churches are like that it happens everywhere kẹ́rin kan tó is temporary then ẹ jẹ́ ká mọ̀ wípé kò tí ì tó kó dáadáa bí ipò òun nìkan ló ṣe ń ṣèjọba ní báyìí o àwọn kan ṣì ń wò bóyá ó sì máa bóyá àwọn kan ṣì ń dúró àwọn àwọn haúsá yẹn ó sì ń dúró kí ni kí ni kí ni situation kan tó máa bá jáde kí ló máa bá jáde ni. You cannot be doing it smoothly like this and àwọn haúsá yẹn máa ma wò gbogbo nǹkan tó ń dáṣe wọn yóò ṣe máa ma padà sí senate tán bá ṣètò tán yàrá tán policy tán máa vote fún any policy tán bá fẹ́ vote fún ní house ẹ gbàgbé pé àwọn haúsá ló máa ló kà ń bí adi majority jẹ́ ọ̀pá bí òtán gbà fún dìdò wọ́n sì ń pẹ̀pẹ́ ni let me tell you ẹni tó sọ̀rọ̀ tán yẹn ó sọ̀rọ̀ Tinubu títí Tinubu nìkan ló fẹ́ ṣèjọba ni is it the only one tó fẹ́ ṣèjọba yẹn a kàn máa jókòó báyìí a máa dájẹ́ pa nínú yàrá ẹ̀ you think that is how the government is being is being run kẹ́rin àwọn èèyàn kan kan wà lẹ́yìn I don't know ṣé ẹ rí nǹkan tó wà bẹ́ẹ̀ I am still going and continue to say this mo sọ ní ìjẹta mo ní ọmọ you going to make reference to what I'm saying ṣe nígbà tán bá ṣẹ́tù tán pátápátá tí gbogbo ẹ̀ ṣẹ́tù tán everybody tí kóòtù bá tiẹ̀ ti wá rí i pé bóyá ó ṣì lọ ni bóyá ó ṣì máa dúró by the time bá rí bó dúró tán ẹ máa rí i haúsá máa yọ dókà I am telling you this believe it or not gbogbo kẹ ẹ rò pé ọmọ wúbà ọmọ tó yọ yẹn rò pé níwọ̀n dùn sí they are not happy about it ọmọ EFCC tó yọ yẹn I am very sure ọdún wọn dùn sí Eh, mẹ́fẹ̀lẹ̀ àwọn ọmọ Ìgbò ti ń pariwo pé wọ́n ti sọ pé kí ló dé pé kinní kan eh, whatever whatever everybody tribe yẹn ọmọ wa yẹn náà ṣì sọ̀rọ̀ lé lórí which cannot settle anything I was telling somebody yesterday that forget about it pé bóyá ìlú yẹn pẹ́ nìkan máa ṣe sẹ́ẹ̀ ah no it is more than that wọ́n náà gba student loan number one tó yẹ kọ́kọ́ béèrè ni pé owó wo náà fẹ́ fi ṣìnà finance ẹ̀ that's the first thing owó wo náà bẹ́ẹ̀ fi kìíní yẹn àwọn èèyàn kéré olóde gbogbo bẹ̀ yẹn o jẹ́ àwọn tábà kọmitì tábà tó yẹn gan tí wọn ò tún ní kówó yẹn lọ jẹ́ ẹ̀yin gan tí inú yín dùn ọmọ yín mélòó ló ló máa ní opportunity torí àwọn alágbára yẹn náà ló máa kó fọ́ ọmọ wọn what are we talking máa tó sọ̀rọ̀ yẹn yẹn ó kàn sọ àwọn tó wọ́n wọ́n wọ́n And my brother, there is nothing anybody can do in that nation. I kept on saying it. Hmm. tó gbàgbà tó bá to tán ẹ máa rí tó ka àwọn haúsá àmì gbọ́dọ̀ lọ wọn ni mo tó kótó mu wa ẹ máa rí tó before you know one of them preach take take take my word God bless you and I borrow long. ẹ ṣe uh, we will open the phone line uh, since uh, it's still part of the discussion negotiation because síbi kankan continue wà láyé tí kò ní negotiate nọ́mbà tẹ́ máa pèsè òun ló wà lójú òfurufú nínú broadcast yẹn tí a mọ̀ sí plus forty four our life presently now ẹ̀tọ́rí ẹlòmíì máa ń gbọ́ program later tí ẹ bá ń wò ó tẹ́ bá dóòrùn máa máa show live for you, but we are live presently now and the time is just forty minutes past one pm local time in London èyí ni fifteenth of June twenty twenty three bàbá tó fẹ́ pè I will allow the calls to come in as we continue the discussion. Plus 4404405917. My name is Olamiko Iki. Uh, I'm expecting a signal láti tíìmù akun ní ibi tí event kan ti fẹ́ jáde ní uh, uh, Ọ̀ṣun. So hopefully if I get that signal, we will migrate this program slightly into it. But so far, uh, mo ì tí signal yẹn. So but if the signal comes, we might switch to that event, uh, you know, while we will continue uh, monitoring that event. Uh, ẹ kúkú ti mọ Koiki Media, kò sí event tó bá ń ṣe ní ilé tó bá ti relate mọ́ àṣà àti ṣe, I am always happy. Ṣẹ́rẹ́ wọn tí wọ́n ti really factor the long term. Nàìjíríà ní problem tí Tinubu gbọ́dọ̀ fix responsibility ẹ̀ nìyẹn kò sẹ́ni kankan tó ń dìbò fún yẹn lára problem tó máa fix òun náà ni tọ̀dọ̀ tiwa lára problem tó máa fix òun náà ni ti àwọn Biafra lára problem tó máa fix fẹ́yìn náà ni economy Nàìjíríà lára problem tó máa fix òun náà ni security Nigeria. lára problem tó máa fix òun náà ni pé kó stabilize ọkọ̀ tó ń pè ní Nigeria torí ọkọ̀ yẹn ti dẹ̀gbẹ́ báyìí so bọ̀ bí ọkọ̀ yẹn ṣe máa dúró padà kò sí lọ́wọ́ Tinubu Tinubu gan ò lè make ship yẹn kó stand padà nàìjíríà ti di titanic tó fẹ́ tó ti ń rì so tinubu kàn try láti fẹ́ pilot ẹ̀ díẹ̀ ní ẹgbẹ́ òṣèlú bishop yeah hello. yeah. yeah n ẹ má sọ̀rọ̀ lọ bishop. briefly ni mo kàn fẹ́ tán. má sọ̀rọ̀ lọ mo olórí wípé bí ó ti ṣe àwọn ẹran nọtánà ọdún ti ẹ ó ti ṣe ó ti ṣe wọn láti gbà tí ó bá ti gbó láti ó ti ṣe bá lórí unification of uh, dollar and naira um, unification of uh, um, e, exchange value ó ti ṣe wọn láti gbà yẹn ó ti ṣe wọn òun náà ṣe bá fàdé nìyẹn pé síbẹ̀ kò uh, Emefiele kò lè control ọ̀dà ah, yẹn òun ló ṣe yọ audience ẹ̀ tó lu opportunity ẹ̀ tó fi gbé yẹn náà ẹ̀ tó gbé síbẹ̀ ẹ̀ sì ó ti máa wọn fà á rẹ̀ ní pé kọ́ unify price yẹn price yẹn ò tí ì wà unify nílẹ̀ a ṣe ń ra ti ra dọ́là ní eight hundred eight fifty níbí náírà tó one dollar bí tí wọ́n fún báńkì kí báńkì máa ta nísìnyí àwọn báńkì ò tí ì dúró ọ̀hún tí ì lè ta kíní yẹn ó difficult because corruption tó ti wà ní tó dé ìlè dé ò fẹ́ àwọn kan fẹ́ ta wọ́n máa dúró pé wọ́n máa ta kó di ìbàjẹ́ lẹ́nu gbogbo àwọn Fúlàní yẹn when the dollar is four something wọ́n dẹ̀ ti gbé fáwọn káwọn máa tà ní bíi seven sixty seven something òde ò fẹ́ unify ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé the unification náà ẹ tún fi devalue naira because the unification is that you now devalue the naira you can now be selling at uh, six something or seven seven something but it will now be general uh, price both local and international. Boom wà ní lọ́kà eh, ẹ̀ kò sì jẹ́ fún ọmọ tó ti ṣẹ̀wọ́ rẹ̀ di then gbogbo ọ̀nà pàtì yẹn náà kò sọ́gbọ́n ẹ̀ kò sẹ́ tó lè àwọn ti sọ fún tẹ́lẹ̀ Tinubu himself bill wọ́n ti sọ fún tẹ́lẹ̀ wípé ó lè bí ti Nàìjíríà come back home so kọ́tọ́jú ẹ̀ fẹ́ lọ rí yẹn kó lọ rí and that and that and that that doesn't affect Yorùbá nation in fact it will buttress and quicken Yorùbá Nation Profile. Mm. Thank you. Ẹ ṣe gan ni mo kí ìyá wa Florence fún kọ́fì tí ẹ rà fún wa ní ọwọ́ ọ̀sán yìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo dẹ̀ kí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tá n bá sọ bẹ́ẹ̀ ni bàbá wa Adésínà Táíwò there is no money in Nigeria Bọ́lá Tinubu need a lot oníṣòwò kékeré ló ní mo kí bàbá wa Victor Ọlábàmbọ àwọn ọ̀jọ̀gbọ́n la jọ ń sọ̀rọ̀ ní bíbáyìí bíbáyìí ò kì í ṣe fracas nígbà yìí ń discuss nípa total disintegration of what is called that Nigeria. Uh, it's not a violent movement. I think people that are mixing it up with a violent movement. This is a movement of intellectuals. Ó lè dàbí pé ẹ ń tà ń gbọ́ níta ẹ àti Mukila kan sí yàrá Florence for the uh, for that coffee uh, you know, on, on that kind of what we call a super chat. But ah, the super chat so you know the only avenue that you can support us is through all those revenue either PayPal, First Bank, you know all those account details don't look at yellow scroll so the bá ní Barclays yẹn tẹ́lẹ̀ is no longer working new account details òun ló ń bẹ lókè yẹn tide tó sọ uh, even I need to edit that it's not zero zero zero it should be Koi lóye kó máa jáde but I will edit that after the program because tí bá tọwọ́ bọ̀ ní sí o máa mẹ́sì gbogbo broadcasting mo kí bàbá wa Jimoh shout out to you as well mo dẹ̀ kí ẹ̀yin tẹ́ wà lórí MixLR we are just two hours twenty-six minutes uh, even though we've not talked a lot but we've done a lot of video and because that is a fifty minutes but let me quickly move further into the conversation how do we negotiate with Tinubu báwo la ṣe fẹ́ negotiate pẹ̀lú ẹ̀ ṣé a kò máa jókòó sí inú conference room tí gbogbo àjọ wà because I see this as a conference room everybody is right inside ìyàtọ̀ kan ni pé a ríra wa but à communicate you know, a dẹ̀ ń gbọ́ látọ̀dọ̀ àwọn tó jẹ́ leaders wa tí wọ́n ń darí Yorùbá nation but in the in the real world <laughs> creative action ni thank you for flogging onítìrì bẹ́ẹ̀ ni ìyá dàgbàdàgbà in the real world How do we literally have a negotiation with the government? Bí yàn kan bá ní wọ́n negotiate wọ́n negotiate I'm still gonna do this program again uh, you know, because kò lè jẹ́jọ́ kan la máa fi parí ẹ̀. Báwo ló ṣe negotiate pẹ̀lú ìlú kan àbí báwo ló ṣe negotiate? Aṣáàrí ìgbà tí kíkọ̀ fún yín ní a bit of understanding ẹ̀ just a small bit mo ṣe ẹ ṣe that is the way forward we need to negotiate with our own Yoruba president Bola Tinubu you know, even though he's not a Yoruba president but he's a Yoruba man ah lè yọ he's not a Yoruba Am I yẹ ká the word is a Yoruba president he's a Yoruba man It's an advantage gbogbo nǹkan ló advantage and disadvantage àwọn tó ń ṣe politics gan wọ́n fẹ́ lo Tinubu as the last card ṣe rí táwọn politicians wa <laughs> tí wọ́n ò bá fi sọ́kàn nísìn pé Tinubu is their last hope by the time tí Hausa mi bá débẹ̀ ó máa dì wọ́n gan gbogbo ń tọ́ kó jọ ọkàn máa gbà lọ́wọ́ yín náà sọ́kàn òru kan ọ̀sán kan òru kan lọ́ máa gbà kúrò lọ́wọ́ yín and they will now deal with every single one of us so even àwọn tó jẹ́ politicians ní south west nílẹ̀ Yorùbá Tinubu is their final card because by twenty thirty one after tó bá ṣe twenty twenty seven tí wọ́n bá tún pípín orí ẹ̀kọ́ vote fún again now how do we negotiate is a conversation ṣé lẹ́tà nìkan la kàn máa fi negotiate pẹ̀lú Tinubu no it doesn't work like that àwọn bàbá máa ní team tó wà on standby tó yẹ pé tí Tinubu bá ní òun ti ní committee tòun tó fẹ́ bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ṣé n tó máa wá pẹ́ ká máa jókòó pé onígbà tí Tinubu bá ṣe three years onígbà tó bá ṣe one year onígbà tó bá ṣe six months no negotiation is a continuity a ti negotiate pẹ̀lú APC prior before uh, Tinubu came in what do I mean by that we send a letter to Buhari that is a negotiation any communication between anybody kí lẹ rò pé NLC tó ṣe negotiate now wọ́n negotiate ìyẹn ni wọ́n ṣe wá strike because ó yẹ kí strike ti wà nínú Nàìjíríà nísìn and that would have put a pressure thank you so much again Babawa wa Olúwaṣeun fún coffee tí ẹ rà fún wa lórí coffee bot tí is a new kind of you know, system that is just there ẹ lè send it through UK Barclays account ẹ dé mọ̀ máa sọ fún apá ànídòwó mo fọ fún yín láàárọ̀ yìí full advert ní Tesco ṣe pẹ̀lú Metro only God knows how much tọ́gbà lọ́wọ́ wọn àwọn ọ̀ṣẹ́ advert and even advert tó gbọ́dọ̀ máa jáde lórí YouTube tó fi jẹ́ bí another small revenue YouTube ti sọ fún mi pé fídíò méjì kan wọn náà rìpọ́tẹ̀ kò ṣe àwọn èèyàn but federal government ask that that video is just too powerful mo plead pẹ̀lú wọn but wọ́n no so Kidimon thank you so much for the support for those of you that are supporting even in prayer is enough for me to keep going. Now, as many Yoruba people tí ẹ fẹ́ jẹ́ ká sọ̀pọ́tì bàbá Akíntóyè pé kọ́ negotiate kí lẹ wá fẹ́ kí bàbá Akíntóyè ṣe. Bàbá mọ̀ pé negotiation ó máa wáyé àwọn external negotiation kan náà máa wá wọ́n lè má reveal fún wa ẹ jẹ́ ká wo Good Friday Agreement ṣé UK nìkan ló ń bẹ̀bẹ̀ pẹ̀lú àwọn IRA ẹ̀rí pé Amẹ́ríkà náà bá wọn dá sí ìgbà tí Bill Clinton wà níbẹ̀ a ti sọ̀rọ̀ nípa IRA tí ìbátẹ̀ ṣó anything, ẹni pé gbogbo alámọ̀ nípa IRA nígbà tí negotiation yẹn ń lọ ìgbà tẹ́mi máa délùú yìí ní 1998 98 yẹn ni wọ́n sign agreement tó fi ń pè ní Good Friday Agreement so ṣé ẹ má family comforts. first hello yeah. odò àtẹ̀sà kí ló ń kà kí ló wí kí ló ọ̀nà kí ló ń kà kí ló ń kà àwọn odò àwọn sọmọ nàìjíríà odò àtẹ̀sà kí ló ń kà kí ló wí kí ló ọ̀nà kí ló ń kà kí ló ń kà àwọn odò àwọn sọmọ nàìjíríà. Ẹ má bínú, family, very, very important. So, as I was saying, negotiation is a powerful message. But part of negotiation would also mean that our civil disobedience must be out as well. That is not a violent way. Protest, rally, leaflets, continue talking, whether on any platform, online offline but àwọn òlú kan wà tí mo mọ̀ pé àwọn bàbá yìí máa make effort láti push fún president Nàìjíríà pé ó bẹ́tà kí gbogbo yín lọ those are something that will not come to the public domain kò ní ṣe gbogbo yẹn ló máa mọ àwọn yẹn bọ̀bọ̀ ṣe ń ṣe láyé ló ṣe lọ́run everybody knows that so àwọn yẹn nísìn náà máa sọ fún federal government pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò ń ṣe ọ̀rọ̀ bullet kò ń ṣọ̀rọ̀ ìbọn ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ ẹ máa jọ jókòó ẹjọ máa sọ nítorí pé tẹ́ ẹ̀ bá jọ jókòó kẹjọ sọ situation tẹ́ ẹ̀ ń wò ní Sudan ó máa kéré sí ti Nàìjíríà ó máa affect everybody kò sẹ́ni tó ní affect ẹni tó fẹ́ lọ Nàìjíríà ò ní lè lọ Nàìjíríà mọ́ for some time so tábàlẹ̀ ti fẹ́ jẹ́ pé a fẹ́ jẹ́ kí open window because so far nísìnyí open window láwàá níjọ́ tí window yẹn bá ti close that means that àti ìfẹ́ gbọ́ra wa yé for one year two years three years gbàsgbòs bí gbà but a tún máa padà sórí round table so why then is it difficult for any government láti fẹ́ gbọ́n ọ̀tá fẹ́ sọ but àwọn ò fẹ́ ṣe yẹn because they are hoping that they can steer the ship that has gone drain Nigeria ti di Titanic ó ti wà lábẹ́ omi Titanic gan láti jọ́ tọ́nú ti wọnú abẹ́ ẹlẹ̀ nínú omi tó wà mo wo fídíò kan tó projection ẹ̀ wọ́n ò tí ì lọ púlẹ̀ jáde nínú abẹ́ omi tó wà ṣé wá rí Titanic tí Nàìjíríà jẹ́ yẹn àwọn tó jẹ́ àwọn gbòógì-gbòógì àwọn yẹn celebrate wọ́n kàn ṣe bí àtẹ́ pé ọkàn yẹn ò tí ì rì Titanic ti rì mo sọ fún yín pé olówó Nàìjíríà ò lè dráìvà rẹ̀ láti ibi tó wà lọ sínú stéètì tiẹ̀ kò tó bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ kó as many extra security ṣé Tinubu máa wá ṣe é tó máa relieve àwọn olówó pé tó bá fẹ́ sáré lọ Ìjẹ̀bú Òde wọn ò ní di security so negotiation àwọn ọba tó jẹ́ ọba ilẹ̀ Yorùbá bọ́fẹ́ bọ́kọ̀ wọ́n gbọ́dọ̀ bá Tinubu sọ̀rọ̀ tòótọ́ ọba bá Tinubu sọ̀rọ̀ again it's gonna come back on them nítorí pé tí Tinubu bá máa fi ṣe tán tí ẹ tí kúrò nínú Nàìjíríà ẹ̀yin ọmọ Nàìjíríà tẹjọ́ ọmọ Yorùbá níbẹ̀ àwọn ọba yín lẹ máa fẹ́ kanra mọ́ o ẹ máa kanra mọ́ ọba yẹn so is an advantage but that advantage can also become a big disadvantage the north might not like whatever step tó fẹ́ gbé they will have to adhere with it wọ́n máa accept it this program runs down at exactly twenty-four minutes kò ní ju three hours long? so the advantage that we are pushing now pé ẹ jẹ́ kájọ jókòó kájọ gbé yẹ̀wò Yorùbá nation tá à ń pariwo kò lè stop because of Tinubu kò lè stop because of àwọn ọbalẹ̀ Yorùbá it is a right and that inalienable right will be respected just as any other countries are asking for the same. Tinubu is just a number out of so many Yoruba people ó opportune but it's not going to be here forever just as so many of us as well it will be here ìtàn máa rántí tiẹ̀ wàá rántí àwa náà but one thing is the last card that I'm saying that if he does not play the card in the narrative kò ń ṣe pé yẹn ó máa ní kó lọ ṣe ná open o autonomy for local government look tí Tinubu bá ṣe pé kí autonomy wà fún local government tí next government bá dé tó bá block ẹ kí lẹ máa ṣe sí no kí lẹ no kí lẹ máa ṣe sí ṣé ẹ ẹ ń rò bẹ́ẹ̀ o ṣe rò pé Wike náà inú ọ̀nì fẹ́ dùn gbogbo jẹ president ní twenty thirty one if not twenty twenty seven ẹ fi pé Wike ò tí ì náwó tó tọ́jú pamọ́ tó lè tó lè hold títí di another four years láti compete pẹ̀lú Tinubu tó bá wá compete pẹ̀lú Tinubu ní twenty twenty seven tó bá fẹ́ compete ní twenty thirty one why do we have to make Nigeria a practice ground What ti practice in Nigeria for sixty three years it has failed sixty three good years ni a ti fi practice in tó ń Nigeria èyí tó dẹ̀ ṣe fail bàbá Akíntóyè ti sọ fún wa clearly it's nothing more than the fact that we have what they called nationality problem nationality problem gangan là ń ní kò ní kankan ṣe pẹ̀lú ẹ wọ́n fix Agége ẹ títí ò da ẹ ìdí ebi ń pa ìyà ń jẹ yín ẹ jẹ́ àkọ́kọ́ yanjú nationality problem tá a bá ti lè yanjú yẹn then we will be on the right track so an average person in Nigeria àtẹni tó wà níta we are all the same ẹni tó wà níta kọ́ wa a little bit better than ẹni tó wà nínú ilé Tinubu is not going to fix Nigeria as much as you want because Nigeria is going through a turbulent. But I will not. Wọ́n sì ń sọ fún wa pé ó sì work ẹ̀gbọ́n tí Gowon sọ níbí báyìí. As far as I'm concerned, uh, yes, I'm satisfied we are still existing as a united nation after that little fracas. Thank God we're. Uh, we've made it to six years, and I hope we'll make another six years. I may not be here, but that is my, uh, my uh, you know, my belief. Always to keep Nigeria one, together, and to really make sure that there is a better. Sorry. Yeah, okay. So, so, so. talk to me politely. sorry. Thank you, Mom and make Nigeria better. Yeah, yes, yeah. and what's your advice for the politician, right. the Nigerian politician? It's look okay. at the legal process, okay. you know. No, look, Chad, that one, you do your best and be a loyal Nigerian, love Nigeria, good or bad. And whatever it is, if it is bad, try to make it better. Uh, if it is good, try to make it even be uh, better. Well, best. Try to make it best. Okay? So th this is my attitude, and this is the reason why you know, any government, I have always supported every government uh, that, uh, uh, that, that started in this country, and I will continue to support. Uh, support impediment to Yoruba development. It's the impediment to Odua development. Without Nigeria, we won't be where we are. 1962, we were far ahead of South Korea and North Korea. We were far ahead of China even. We had television before France. We had radio before South Africa. Now look at where we are today. I think it's a shame that even any Yoruba man can be talking about restructuring at this point in time. What are we restructuring? This this this country that is already shot to pieces? I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. The patience of Yoruba Niger with Nigeria has come to an end. Ẹ compare ọ̀rọ̀ méjèèjì yẹn. Ẹ compare ntí kò wá ní sọ. Kẹ compare pẹ̀lú ntí comrade George Akinola ń sọ bẹ́ẹ̀ yẹn. is saying that even if Nigeria is good or bad, problem tiwa nìyẹn ká lọ fix it. so they know that Nigeria is not good neither is it bad but we know that it is so bad that we the indigenous people have been affected our identity is being run under a false country called Nigeria. Our real identity. Hey, ọmọ Yorùbá ni is the tallest man, but Nigeria ló ń pè níta orúkọ yorùbá ló ń jẹ́ kọlọn fọrùn kẹ brọdà wa tọnu kú ní àárọ̀ yìí àbí lánàá dẹ ni. so we are being told that we are who we are not and we are saying that it cannot work in the long run. hello. hello hello ẹ káàsán. ẹ káàsán lọ́dọ̀ tiwa. About bá ṣe briefly because we have just about less than twenty minutes. Okay, sir ẹ kú ètò ọlọ́run rẹ̀ lọ́wọ́. sẹ́ẹ̀rì mo kàn fẹ́ dá sí ọ̀rọ̀ tẹ́ẹ̀sán ni the only thing tí tèmi máa sọ ni pé kí Jésù Kristi kí ànábì Muhammad kó wá sí Nàìjíríà kò lè fix Nàìjíríà torí bí bàbá Tinubu bá tiẹ̀ try báwọn fẹ́ fix Nàìjíríà àwọn kan wà tó jẹ́ kàbá tó jẹ́ pé wọ́n wá kí Nàìjíríà wà fix kán lè máa intimidate àwọn tí ò àwọn tí ò ní nǹkan tó wà fún nìyẹn so student loan tó fi lẹ̀ bàbá Tinubu fẹ́ fi sàkàjẹ́ òní ó dẹ̀rù kó máa work but kò lè kò lè work ẹyọ kan ẹnìkan lásán haúsá ẹyọ kan tí ò lọ school rí olóòmà kó gbogbo owó yẹn tí àkáǹtì ẹ̀ ó lè máa kó o gbé lọ gbogbo owó pàwọn tàyẹ̀ ó máa kó dé àkáǹtì ẹ̀ ó dẹ̀ máa gbé lọ àwọn tó lọ skul tọ́jọ́ ọmọ Yorùbá tó lọ skul ẹ mọ̀ pé tóbi ọmọ Yorùbá náà fi ṣe torí àwa la ní ninety percent ninety percent students tó wà ní Nàìjíríà Yorùbá ọmọ Yorùbá ni wọ́n ọmọ Haúsá ló ní ten percent tí wọn fàálù ten percent wọn yẹn wọn fàálù wọn ètò ìbílẹ̀ pé kọ́ lọ kọ́ lọ máa dowó lé wọn lórí délẹ́gùn yẹn tí wọn máa kówó yẹn ẹnìkan ló máa kó jẹ́ ó dẹ̀ máa gbẹ́kẹ̀lé mọ́lẹ̀ kò dẹ̀ tí nǹkan bí bàbá Tinubu máa ṣe kò ní ṣìkan tó máa ṣe nǹkan tá a kàn tó bàbá pípé kó bọ̀ síta Yorùbá nation kó lọ wo kínní kó pe àwọn tó yẹ kó pè ọmọ ní ìjò ètò tó ń sọ ẹ̀kẹ́tù ẹ̀ àmì kíkù má dìjọ tọ̀rọ̀ kó má di kínní gbogbo tó bá di wàhálà àtọ̀ lọ ọmọ Yorùbá ti ṣe tán ìrètí tó lè yí Yorùbá padà Yorùbá nation gbogbo everybody ń wá kò séyàn tó ń wá ní wọ́n nàìjíríà ní nàìjíríà ti pín ọ̀rẹ́dì ó ti pín kò kò nàìjíríà kò jẹ́ kọ́ńtì kan mọ́ ẹnìkan kí kan sọ pé nàìjíríà is one country they are deceiving themselves nàìjíríà is not one country political state ló dá sí ẹ̀jẹ̀ tó yẹ nípa fún wa pé nàìjíríà ò kì í bẹ̀rẹ̀ kan nàìjíríà ti pín yẹlẹyẹlẹ ọlọ́run àrùn yìí thank you so much and ẹ kú iṣẹ́ takuntakun ẹ bá so we all know that but àwọn kan náà ní ẹ̀yin lẹ máa ṣe fúnra yín o whether Yorùbá nation whether sínú Nàìjíríà ẹ̀gbọ́n tí bàbá ẹ sọ. Now, you see, you Obinna, you have everything going for you, and I don't want you to feel discouraged. Please, things are bad in Nigeria, but I believe it's only for a short time because It depends on you. Whatever my generation might have done wrong, and I would be the first to admit that my generation has done a lot, a lot wrong. It's for your generation to do it better. And don't just sit down and complain. Don't just sit down and complain. Sitting down and complain is like the anger of the cripple you on the same time, uh, you will be on the same ground, on the same level. But you have to be proactive. And you have to make sure you get enough of what I call critical mass of people, like minded people, who will be ready to say, yes, we can bring about a change. And you can bring about a change if you get uh, critical mass of people that are ready to slug it out. I always say when people say, hey, eh, well, when will this old hag go out of the way politically? They won't go out of the way. You have to make them go out of the way. They won't voluntarily go out of the way. You have to make it uncomfortable for them. I'm not talking of violence, but bringing, bringing pressure to bear to make it uncomfortable for them. Koike Media, bringing the world closer to your doorstep. As the as the man saw, sorry, báwọn ò nígbà tó máa ń busy, ó nígbà tí kò kí ń busy, ó ti lọ nìyẹn. The next one, ìyẹn máa dé ní the next one máa dé ní one minute. So, bàbá ń sọ fún yín pé Yorùbá nation ló lè ṣe àmọ̀tá ń sọ ni, ṣòro eléyìí náà lè sìn Koiki Media bringing the world closer to your doorstep In ni twenty third of August twenty twenty two sórí ilé náà ó ti rẹ́dì láti depart sórí kọ̀ǹpútà mi ó máa tilẹ̀kùn ó dà pé sẹ́ńsọ̀ péyàn kan tó fẹ́ wọlé ilẹ̀kùn yẹn máa tì nísìn ìyẹn la ṣe ń sọ fún yín sórí the next one tó máa dé tó máa dé ní one minute èyí náà ti kéde èyí náà ti lọ so má jẹ́ kí àwọn kan parọ́ fún ẹ pé Yorùbá nation is possible wọ́n ti bá Yorùbá nation báwa náà ṣe máa ní network wa nìyẹn ṣe máa gbéyàn from point A to B tó tún rí pé lè náà tún dé eh, every minute bó ṣe ń kóyàn dé tó ń lọ tó ń bọ̀ nìyẹn má yẹ kí èèyàn kan parọ́ fún ẹ. And welcome back as we are now 12 minutes out of the program. Let me say again for the benefit of many Yoruba people tó wà your hearts are divided we know that hearts yín wà divided and we are talking about ẹ̀yin tí ẹ tẹ́ fẹ́ support movement tẹ́lẹ̀ lọ́pọ̀ kan ó dàbí àtẹ́ pé wàhálà wa pọ̀ pé kí ló ń fa wàhálà tó tó yìí ṣèbí a ti ní ẹni tó jẹ́ ọmọ Yorùbá níbẹ̀ bẹ́ẹ̀ ń ṣe rí nìyẹn ó wà understandable kò dẹ̀ sí nǹkan kan tó wrong pẹ̀lú ẹ̀ ó wà understandable kò sẹ́nìtì tó wrong pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń rí ó yàtọ̀ sí báwa ṣe ń rí o ìyẹn ló ṣe ní bólúkálukú ṣe ń wò nǹkan wọn ẹni tó mọ̀rọ̀ sọ ẹni tó máa gbọ́ kó rántí Tinubu is running a government already and I don't think we are disturbing his government. but we are only asking for the right that we are not going to beg for. Just like this. Other, Other countries, countries, were refused at first, but we have to remember, and this is a really important point, that self determination is an inalienable international right and a law as well. And other countries will recognise Scotland's democratic choice expressed at the ballot box um, they will recognise that because that is the route that many other countries have taken in order to become independent. And just to make that point, that international law is very pragmatic on that point. So we should have. So kí Let me show you the last background before we go. Money negotiation is something that everybody, especially on tó fair. independent just like àwọn tó fẹ́. prime minister wa mà ti yarí kẹ̀ ó mà tẹ̀lé àwọn immigration jáde láti lọ́ọ́ máa wá àwọn tó jẹ́ illegal immigrant hmm, ọlọ́run àṣàánú wa uk hmm. ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì níwèé ọlọ́run má jẹ́ kí gbogbo kí ọ̀fọ̀ ọlọ́kùn balẹ̀ o it's not easy o àbẹ́rẹ́ prime minister òun kan dira délẹ̀ ni o Immigration Enforcement. Today, I joined Immigration Enforcement Officer on operation to, camp, to clamp down on illegal working. This work is key to delivering on my promise to tackle illegal migration and stop the boat. Here is why. Ìwọ máa farabalẹ̀ Ara reason that náà ṣe sọ pé control bọ́dà wa tó ń sọ pé Tinubu Tinubu ò lè control border wa temporary measure ni ara reason tá a ṣe fẹ́ gba Yorùbá nation ni mo fẹ́ kà yí criminal gangs use black market jobs to encourage people to come to UK illegally ìjẹ́ ọmọ iye tó jẹ́ illegal people tó wà nínú south west Lagos state ten sọ pé twenty million tá a bá gbọ́n gbọ́n gbọ́n kúrò yàtọ̀ sí àwọn ọmọ Nàìjíríà tó ní right torí o lè gbọmọ Ìgbò kúrò níbẹ̀ ó dẹ̀ lè gbọ́ i'm talking about àwọn ẹ̀yà míì láti other countries tí wọ́n wà documented but àwọn ọmọ Ìgbò nìkan lè ń fèsì torí pé àwọn ló ń business tó pọ̀ jù ní Lagos state àwọn tí wọ́n ń lò ní property tó ń ránṣẹ́ ọmọ ọ̀dọ̀ tó ń kọ́lé aṣáàrí nílé tó wó ní Lagos state àwọn ọmọ Togo àwọn ọmọ Benin tí wọ́n níwèé even though we are West African tó kún sínú Nàìjíríà tó wà ní Lagos state tá a bá gbọ́n gbọ́n gbọ́n gbọ́n kúrò à á sì yọ one million kúrò nínú twenty million yẹn ara reason táwọn náà ṣe fẹ́ Yorùbá nation nìyẹn o criminal gangs use black market àti iṣẹ́ to encourage people to come to UK legally mo máa kí bàbá ẹ ṣe gan ni ìyàwó ọlájírè kókà fún the super chat TSN true covid ẹ eh, ní covid coffee Eh, software tí a ṣe gbé jáde because since we don't have this super chat anymore it's a way to say Koiki thank you so much kò gba five dollar ìwọ náà fi mú mi eh, tó bá papọ̀ lọ́tọ̀ ọ̀yàn bíi mẹ́rin márùn-ún adòdìndé we are so grateful because since that super chat was removed at least there's always other ways another epe paper another person send us musakalam1 at com. thank you so much every single one of you we are almost time out kò ní three hours lọ. illegal working farabalẹ̀ kó gbọ́ mi báyìí illegal working put vulnerable people at risk of exploitation it also means people with the right to work here are being cheated. èmi tẹ́mi níwèé àtẹni tó fẹ́ wá sínú bíbà ìwọ ọmọ Lagos state tó pọ́nrẹ́ ọlọ́mọ Yorùbá tó ń bínú sí Koiki Media ǹjẹ́ ò ń bínú sí Sanwó-Olú pé àwọn tó jẹ́ illegal people mo sọ pé ọmọ Igbo ọmọ Igbo kì í ṣe legal immigrant ní Lagos state forget it as long as a bá ṣì wà nínú nàìjíríà ọmọ haúsá àtàwọn ẹ̀yà tó kù wọ́n ní right láti wà nínú Lagos state kò sí nǹkan tẹ́ lè ṣe sí yẹn àṣírí fún yín o. illegal work put vulnerable people at risk working here illegally defraud the public purse as their businesses and workers do not pay taxes. ara ta ṣe pé gba Yorùbá nation nìyẹn o mo kí ẹ ṣe gan ni bàbá Sunday Adébánjọ ìdí tí ẹ ṣe san tax ní Lagos State tó máa fi provide services fún yín because àwọn tó ń ṣiṣẹ́ illegally wà níbẹ̀. We have a clear plan to tackle illegal migration and our approach is working báwo làwa ṣe fẹ́ tackle illegal migration so it is entirely up to those of you that think that Tinubu will resolve the problem. So àwọn Scotland mo fẹ́ mú nísìn Scotland self-determination àwọn ará Scotland constitutional secretary the UK government is obstructing democratic choice made by the Scottish Parliament undermining Scotland democracy and self-government that the people voted for ará Scotland ṣì ń complain farabalẹ̀ gbogbo tí bàbá yìí fi sọ. Post-Brexit evidence and examples of UK government ministers increasing control over Scotland's devolved powers and imposing legislation without the consent. Imposing legislation without consent. Imagine Scotland tí ó wà at least a little bit independent. Tó bá wo Scotland, wọ́n ní Premier League tiwọn, wọ́n máa lọ ń gba World Cup, wọ́n wà independent, but wọ́n ní inú wọn ò dùn nítorí pé UK tó jẹ́ England ó impose legislation without their consent ẹ̀yin ọmọ yorùbá ìjẹ́ mo sọ fún ẹ pé bíbá ló ti máa gbọ́ gbogbo nǹkan tó dàbí foreign relationship policy forget about gbogbo àwọn àṣírí ńlá àṣírí kékeré o lè ní ìmọ̀ bí kan ṣe ń work nígbà táwọn Scotland bá ṣì ń complain ìwọ ọmọ yorùbá wá ní ká má complain ọ̀rọ̀ yẹn ò yé mi o mo mà kí bàbá ìyá mi odùmọ̀sù adéṣọlá nígbà tí àwọn ará Scotland ń complain the paper we publish tá a bá sọ pé paper we publish ó dàbí bàtà kọ lẹ́tà náà ní pépà lílé èèyàn kan wá náà gba dọ́kúmẹ́ǹtì kan kò fi dọ́kúmẹ́ǹtì yẹn wọ anybody àwọn gullible idiots. labroad àti ní nàìjíríà ẹ wá believe nonsense tí a ìyá jágáwèrè tó ń sọ fún yín ẹjẹ àgbọn tí arákùnrin sọ ká tó máa lọ díẹ̀díẹ̀. The paper we've published sets out post-Brexit evidence. The paper we publish just as ìwé ta kọ mo ní a máa negotiate ni ara negotiation wa ni paper paper lédè tó bá sọ pé paper paper white paper èèyàn kan sọ pé òun gba country ẹ wá ń bẹ àṣẹwà àṣẹwà ń tọrọ pé kó fi ọ̀wá káàrí ní twenty twenty ní twenty twenty three ṣe anọ́mà ṣá èyí tẹ ló ń fọ́lò dúpọ̀ ní tì ṣe ẹ nọ́mà because èmi ò rò pé nọ́mà because tẹ bá nọ́mà ni ẹ̀yin kan tẹ́ ń sọ pé ń sọ̀pọ̀tẹ̀ ṣé kò jẹ́ kó ti email copy sí yín ni tẹ́yìn náà study ẹ̀ stupid bomb bastard and examples of UK government ministers increasing control over Scotland. Only UK government ó control Scotland devolution of power láwọn tí Azeez Mori ẹ̀járe so ah mo gbọ́dọ̀ download fídíò yìí ẹ jẹ́ n kọ́kọ́ sáré download ẹ̀ torí kó má di pé màmá wa a gbọ́dọ̀ máa lo fídíò yìí torí pé mo ti ń wà out of mo ti wà pressed of time àbí bá eh, eh, time mi ti wà pressed of time anyway òyìnbó tó bá ṣàjẹ́ so ẹ jẹ́ n download ẹ̀. kí ló dé kí ló sọ download na náà kí ní point pẹ̀lú èmi mo fi download ẹ̀ download now ẹ̀hẹ́n so màá lè ní lọ́wọ́ fúnra mi ya download ara bí technology ṣe dá nìyẹn so ìwọ máa bú mi o kò máa kí dúpọ̀ ní tìrì máa parọ́ fún yín ní twenty twenty two àbí twenty twenty three dáadáa so mo ti download vidio yẹn a máa ṣe analysis ẹ̀ dáadáa èmi àti Bishop Adesina làjọ máa ṣe analysis this particular video àwọn tó tó ní power wọn máa ní wọn control power yẹn wọ̀ jẹ́ káwọn rí lò ìwọ tí ò ní power mo ní pé ká gba power ká gba agbára ẹ̀ sọ̀rọ̀ Tinubu mo kí ẹ maize gold ẹja gbọ́tán délẹ̀. And imposing legislation without the consent of our nation's parliament, Holyrood. The government at Westminster has taken decisions in devolved matters such as public service spending. They've blocked legislation passed by our Scottish ah, Parliament. káwọn ọmọ Yorùbá bá mọ tí màá yín sọ èyí ń bí màá ní ló máa ń sọ yìí ẹ mọ̀ páwọn báwọn bá ń sọ̀rọ̀ àwọn kì í ṣe expression báwa ṣe ń ṣe expression tẹ bá rí ojú ẹ̀ ṣe ń kọ́rọ́ èyí <laughs> kọ̀ rọra sọ yìí èyí tó ń bí wọn nú gidi èyí upset wọn gidi àwọn ilé ìtẹ̀kọ́ mo sì fẹ́ ṣó mo kọ̀ bá ilé ìpàdé ni ẹ̀já gbọ̀dílẹ̀ tán. process for obtaining a gender recognition certificate. gender recognition. easier and implemented the internal market ah, act against the wishes of. against the wishes ah, àwọn ìbò ńláńláńláńlá against the wishes ó tún dárúkọ Welsh Parliament mo kí ẹ triple adrs mo ní tẹ́ bá fẹ́ gbọ́rọ̀ nípa ọ̀rọ̀ àgbáyé ẹ lè lọ sọ́dọ̀ platform kẹ́ lọ gbọ́ oríṣiríṣi bó tó bá ti di pé o fẹ́ gbọ́rọ̀ àgbáyé policy foreign bí àwọn èèyàn ṣe bọ́ sí ìlú ṣe operate bó ṣe operate làwọn lè ṣe operate àwọn lè ní sinú ọwọ́ ọjà dúpẹ́ wọ́n ń jáde pé àwọn onúwọ̀n ọ̀dùn no ṣé bẹ́ẹ̀lẹ̀ ṣe sọ pé inú wọn ọ̀dùn sí England nísìn èmi náà sọ pé inú mi ọ̀dùn sí Tinubu ṣẹ́ṣẹ̀ wà bẹ́ẹ̀ ni ṣẹ́ṣẹ̀ ń bẹ̀ náà but ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ní làákà ìkọ̀kan torí pé ẹ̀yin rí Tinubu Oòduà superior ju tèmi sọ stupid people over the place. both the Scottish and Welsh parliaments. The Internal Market Act has made it more difficult for our parliament to bring in environmental protection ah, measures like the single use plastics ban and our deposit return scheme. It also means Scotland may have to accept products from elsewhere in the UK that do not meet our safety standards, hmm. like genetically edited food. but it wasn't always like this. sọ it wasn't always like this before the BRICS exit referendum. UK government did not kini. For the Brexit referendum, UK government did not pass new laws affecting Scotland. Ah, torí pé mo sọ fún yín UK Oh, fọ́n wọn lẹ́pọ̀n UK UK Oda. dá. powers without consent of our parliament. However, the current UK government has since passed legislation affecting devolved areas with. Chama, o mọ̀ pé devolved tó ń sọ òun là ń sọ ní gbogbo wa pé agbára ò dé ìsàlẹ̀ bó bá wọn Tinubu kó mú power kó dìbọ́ọ̀bù power wá sí local government temporary measure ni government ní ilé èdè kó yọ kúrò torí Tinubu ò ní ní sé mọ́ Buhari ò ní sé mọ́ ó kù five minutes fún mi so ẹ jẹ́ sáré gbọ́ tán. without consent nine times and it's expected to do so again with the retained EU law bill hmm. ignoring the views of Scotland. ignoring mo like bẹ́ẹ̀ yẹn ignoring the views of the Yoruba people so torí pé Tinubu wà níbẹ̀ nísìnyí kémi wá ignore views in tí gbogbo àwọn ọmọ Yorùbá fẹ́ lábẹ́ bàbá wa oracle Adébánjí Akíntóyè àti YSDM. Use of Scotland's democratically elected representatives and putting animal welfare. Putting animal welfare and workers' rights ẹ̀yin ọ̀tẹ̀ ní animal welfare mo ní zoo ní Nàìjíríà. There, workers' rights and food standards. Taken together, the evidence and examples set out in this paper demonstrate a worrying trend. In obstructing the choices made by our Scottish Parliament, the UK government is eroding devolution. Hey, eroding yẹn sáré lọ English dictionary ẹ̀ tó bá sọ pé nǹkan eroding kí ló mean ẹ gbọ́ bó ṣe pé UK government erode ibi tí gradually wear away tọ́ba wa ni what does eroding mean? To eat into or away by slow destruction. So in tó sọ ni pé UK government is eroding devolution. Ó ń pa devolution kí ló ń pè ní devolution? Ẹ jẹ́ ká lọ wo meaning devolution. Taba sáré lọ wo meaning devolution ká tó máa lọ. Tàbá ní devolution what is devolution in England Devolution is a transfer of powers and funding from the national to the local government. It is important because it ensures ó jẹ́ that decisions are made closer to the local people communities. Kò sí devolution lọ́dọ̀ tí yín. So meaning ẹ̀ gangan tàbá ní ká sáré wò meaning. Devolution. Again. Devolution. Evolution. The transfer or delegation of power to the lower level, especially by the central government to the local or regional administration. So wọ́n ní bọ̀bọ́ yìí sọ pé UK government ti ń ti ń ṣe kí ni ó ti ìròdì devolution in power tiwọn. And the self-government. Self-government that the people of Scotland voted for. The people of Scotland voted for. This is a very powerful message mo ní láti lọ wá pépà yẹn létà mo mọ̀ bí pépà yẹn lélẹ̀ uh, ok pépà yẹn lélẹ̀ so a máa ṣe program lé lórí then download it straight away pdf ni ẹ̀yin tẹ́ wà lórí Koiki group yẹn a máa send it síbẹ̀ ẹ̀ gbà so let me so mo máa send it síbẹ̀ mo ti download it. máa send it síbẹ̀ ẹ̀yin tẹ́ wa lórí Koiki media group chat ibẹ̀ ẹnìkan mo lè send it sí tí bá dẹ̀ lè upload ẹ̀ sórí orí Koiki Media náà so devolution since the Brexit referendum summary mo kàn fẹ́ kà briefly ni time ti wà up already because of other engagement so kakọ ok òun náà ló gbé jáde yẹn ok that's fine so taba ní ká sáré wò nísìn ẹ rí pé ẹgbẹ́ yẹn expanded Yeah, devolution since the Brexit referendum summary this paper set out the impact of devolution and on the powers and responsibility of the Scottish Parliament of the key UK government decision since the referendum on European Union withdrawal in 2016. Hello. Ẹ káàsán. Ẹ káàsán láti lọ rẹ. Ṣẹ̀fẹ̀ dá sórí ètò ni a sọ̀rọ̀ a sọ̀rọ̀ létà nígbà tẹ́ ti mọ̀ yẹn ẹ jẹ́ ká sọ̀rọ̀ létà. ẹ̀mí ẹ̀jí ti sọ̀rọ̀ mo lè sọ lórí ètò náà. ẹ ṣe kíákíá torí àsìkò mi ti lọ. ẹ bá fẹ́ rí ọ̀rọ̀ tí ọ̀kanlọ́mọ ṣe ọ̀rọ̀. ẹ ẹ mo fẹ́ èmi ò fẹ́ gbọ́dọ̀ ọ̀kanlọ́mọ nígbà ẹ ẹ ẹ nísìnyí nísìnyí nísìnyí ẹjọ́ tó lọ náà ọ̀kan gbogbo nọ́sẹ̀nsì jágbàjágbà yẹn they are not up to my standard bọ́ọ̀ ẹ̀ mọ̀ pé gbọ́n kọ̀ọ̀kan òun kọ̀ọ̀kan lọ́mọ hmm, hmm, hmm. it's not even worth mentioning on this platform mo sorry gan ẹlẹ́kásọ̀ nǹkan mi mo sorry kọlọmọ kọ kọlọmọ ni àwọn yẹn wá jẹ́gẹ́ mi tí máa reference sí lórí Koiki Media kọlọmọ kọ òkú lọmọ ni mo sorry ẹ̀yin èèyàn mi kọ́ mi pẹ́ lọ́kàn lọ́mọ ebi tá a sọ dé nìyẹn so ẹni yẹn ti disturb program yẹn ní last minute kọ́ mi pẹ́ òkú lọmọ àwọn yẹn wá jẹ́gẹ́ bí yẹn tí wọ́n máa sọ lórí live show mo kí gbogbo ilé nǹkan sí jàre ẹ̀yin èèyàn wa ọláyọmí kò ìkìlì mò ń a máa sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ lẹ́yìn ìjọ mi lórí program ẹ jẹ́ ká fi sílẹ̀ bẹ́ẹ̀ lórí ètò títèlú my views have always been the same but I will not go further than Babakitoye tí ò bá ní làákàyè ó yẹ nísìn ìwọ adéagbo ó yẹ nísìn i am an intelligent man tí bá ń sọ̀rọ̀ peace níbí báyìí mo kàn ń sọ torí pé mo mọ̀ pé nàgàmù ló pọ̀ jù ní gbogbo yín ẹ̀yin ẹ̀ fẹ́ kí bàbá Akíntóyè máa jáde kó wá sọ fún yín pé a máa pín a máa pín nàìjíríà báyìí ogun n tí mo dúró lé yẹn mo change it but i am also a man of peace so if you are talking nonsense á jẹ́ pé brain ẹ̀ ó ti wà fry bí jòjò àtẹ̀yìn you are bastard ni mo sọ fún ẹ ní olùsí ẹ̀yàn ọmọ kéékèèké tẹ́ wà lórí social media èyí tẹ́ ẹ̀ dá kankan mọ̀ so mo kí gbogbo ẹ̀yin tó kù jàre tí bá ní a máa jẹ ogún so mo gbọ́dọ̀ promote another avenue fẹ́yìn ọmọ Yorùbá àbí bẹ́ẹ̀ kọ́ born bastard ní ẹ má lọ prepare mind yín bẹ́yìn bá ní ẹ̀jà bíjà bá dé èmi ni kò so mú mọ́lẹ̀ péjà bẹ̀rẹ̀ èmi ni kò dì mú mọ́lẹ̀ o ó yẹ nísìn èyí tó máa nà yín lẹ́gba ó wà nínú system lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ní ló ń jẹjẹ ẹ̀ ní ríná lò ẹ̀ ní rí twenty four hours electricity ayé yín máa ó máa ṣe kí ni á máa squeeze èèyàn máa fresh lójú mo sọ fún yín pé a ti jọ wà nínú eight four years ìgbèkùnjẹ eight years four years Tinubu èmi náà ń lé kankan ìwọ náà máa lé tiẹ̀ tó bá máa fi di four years èmi á rí bíìlì ibi tẹ́mi bá ṣe dé kò ń sọ̀kan tí máa sọ lórí social media nísìn èmi náà ń ṣiṣẹ́ ní background torí pé mo fẹ́ sọ fún yín pé ayé ò lè dá tó tèmi pẹ̀lú Tinubu tó wà níbẹ̀ ojú wa máa jọ pàdé ní twenty twenty seven nígbà tí máa rìvíìlì iṣẹ́ tèmi náà ṣe lẹ́yìn tom pastor Koiki Media ni mò ń jẹ́ mo kí gbogbo alẹ́ nǹkan sí ẹ jẹ́ àgbọ̀ ìdánsì Ìgbòho ká tó máa lọ sí ilé ẹ mo kí ọmọdé mo ká àgbàlagbà ìtì bá sọ tó bá tẹ́ lọ́rùn lọ sínú omi òkun kò sínú bẹ̀ tó bá rẹ̀ tètè yọ fine tó bá rẹ̀ ní tètè yọ odòkú nìyẹn. ọ̀gá ìlànà àgbà gẹ́gẹ́ The love is too much. The love is too much. Ogun bá dé, kẹsàn pé ẹ̀fẹ̀ ogun. But for now, we will make and push for every effort for diplomacy and negotiation. Advantage ni Tinubu jẹ́. We will use all ẹ̀fẹ̀ ká ṣe negotiation on my àlè ẹ ẹ negotiation kò síbi tí kò sí negotiation a ní láti láìkì Tinubu a máa negotiate pẹ̀lú ẹ̀ ó máa gbọ́ràn sí wa lọ́nu whether he likes it or not and on that note enjoy the rest of the afternoon I'm not too sure if I'm gonna come back tonight if I do fine if I don't you'll see me again in the lecture room èyí tẹ́ miss lecture láàárọ̀ especially èyí tẹ́ wà ní Atlantic long torí pé èyí jẹ́ late kò ní máa ju one hour thirty minutes lọ torí pé ẹ sanwó fún lecturer so lecturer ti cut hours yẹn down láti three hours so one hour thirty minutes maximum mo promise yín pé a máa ṣe lecture yẹn ẹ̀ẹ́dá amẹ́ríkà ẹ lọ wò yẹn ẹ enjoy yẹn kó ìkìlẹ̀ mi jẹ́ mo kí gbogbo ilé sí whether we like it or not Nigeria will break. evde leave everything and go back with empty hand. Hmm. God is powerful. Ó jọ gàtẹ́, kò jọ nation se bí eré bí eré, ó kéde ara re yoruba nation re o, o dúró natan yoruba nation, ó dúró gedegbe gédégbé làwá o ó dúró gbáǹkéké. ó dúró gbáǹkan gbèrè bí ọ̀pá ọ̀ràn yàn káàkiri káàkiri nílẹ̀ amẹ́ríkà ìlú tí a tẹ̀dó sí orókè oòdùà onílà yorùbá kò lè farasin yorùbá nation ti dúró nàtàn fáyé rí ní usa ló bá tán ẹgbẹ́ ìlànà oòdùà lábẹ́ olùdarí ọ̀jọ̀gbọ́n àgbà banji akíntóyè ẹ̀ka ti usa lábẹ́ ìṣàkóso barista adékúnjọ ń ló gbé akéde yorùbá nation yìí kalẹ̀ kàǹkà àgbájọ ọwọ́ là fi sọ̀yà o àjèjì ọwọ́ kan ò gbẹ́rù lórí kárìn kápọ̀ yìí yẹni yẹni gbogbo ọmọ oòdùà nílẹ̀ amẹ́ríkà àti lágbàáyé ńlá pè láti darapọ̀ mẹ́gbẹ́ wa yìí ní www.ilanausa.org tàbí kí ẹ pè wá sí two zero two two one zero three two five one yorùbá nation kéde ara rẹ̀ fáyé rí ojú tẹlẹ́gàn. yorùbá nation is calling sons and daughters of yorùbá land and citizens of the world behold the yorùbá nation has come to stay. The billboard is magnificent. It is beautiful. It is second to none. It is historic. Sons and daughters of Oduduwa land, this is a clarion call for you to be part of history. Make haste and join Ilana Oma Odua USA at www.ilanousa.org. Today, as tomorrow may be too late, Yoruba Nation is second to none. Call us today at 202 210 3251. Yorùbá nation ògo adúláwọ̀. Koiki Media bringing the world closer to your doorstep 15th of June 2023 Thursday 009 p.m. Have a very good afternoon. Thank you so much every single one of you without leaving anybody behind. Bye for now.